Allah ìpín tànàbí pín yìí kò fi wá ojú Allah ní àwọn sọfà nàbì sallallahu alaihi wasallam pálábòsí là níwájú ànàbì àwọn khawarij máa ń ṣe àyà ni abẹ́yìn ò rí ìrùdí wọn ni àwọn takfiriya lónìí náà wọ́n máa ń ṣe àyà ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti sìn náà níwájú ànábì kó ọmọ sọ fún ànábì pé o ò ṣe dọ́gba. ọ̀kan náà àwọn sàhábà bá kúkú fa ìdáyọ nínú ọkọ rẹ̀ ẹ̀jẹ̀ abẹ lórí kásìmù anabi sallallahu alaihi wasallam ní rárá ẹ má bẹ lórí o nítorí pé àwọn kan jáde ní bàràbàrà àdí eléyìí àwọn ẹni tó ṣe é pé wọ́n máa ṣe sọlẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe ṣe sọlẹ wọ́n máa ṣe sọyàm gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe ṣe sọyàm ẹ sì máa fojú di sọlẹ tiyín lẹ́gbẹ̀ẹ́ sọlẹ tiwọn ẹ máa fojú di sọyàm yín lẹ́gbẹ̀ẹ́ sọyàm wọn wọ́n máa kí alukur'an alukur'an yóò ní tayọ gògóńgò wọn wọn máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà bó ti ṣe máa ń sá fún tánràn ọsán tí ń bẹ lára ọrùn bẹ́ẹ̀ ni wọ́n máa sá kúrò nínú ẹ̀sìn tí mo bá sẹ̀mí dìgbà tí wọ́n jáde mi laqataltuhum qatla aad máa pa wọn ní pípa àwọn àádáwa anabi tún pè wọn ní kilabu jahannam àwọn ajá jahannam àsìkò yìí ni wọ́n á jáde àwọn khawarij nìyẹn ali bin abi talib radiyallahu anhu ó jagun pẹ̀lú wọn ní anahrawan ogun bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú láàrin ali àti àwọn khawarij a sì ma wípé ali ó gbìyànjú púpọ̀ radiyallahu anhu ali yóò já sọ́tún ali yóò já sósì ọ̀tá ń lékún fún ali radiyallahu anhu ń bá mu'ad. Muawiya àtàwọn èèyàn rẹ̀ jà lákòókò kaná ń tún bá wọn Khawarij ń tún bá wọn jà eléyìí mú kí gbogbo ibi tán fẹ́ lo agbára sí agbára ọ̀ma lójú kan agbára di ń ta pín yẹlẹyẹlẹ Ali tẹ̀síwájú lásìkò yìí kaná làwọn alárìnkúndá àwọn aláhọkangun àwọn aláṣeboro làwọn tún yọjú Abdullahi ibn Saba al-Yahudi ta ló ń lo kó àwọn èèyàn sòdí. So tí wọ́n fi da ìjọba Uthman wó tí wọ́n fi ṣekú pa Uthman radiyallahu anhu làwọn bá tún bẹ̀rẹ̀ sí ní gbé Aliyu tayọ ayé rẹ̀ wọ́n ní Aliyu gangan gangan òhun lẹni tó yẹ kó tiẹ̀ jẹ́ àrólé lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n dídabaru ọ̀nà làwọn sàhábà ni wọ́n dabaru rẹ̀ ni wọ́n fi gbépò fún lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam àti ikú anabi ni àti pé ali ibn abi talib ó ní wasiyyun nabi ó ní anabi sallallahu alayhi wa sallam ló ti fóun sílẹ̀ fún wípé tó ń bá kú kọjá àrólé tó ń tẹnu ẹ̀ làwọn alárìkún dá jáde láàrin wọn àwọn tí a bẹ̀rẹ̀ sí ní sọ pé aliyu gangan ni allah a'udhu billahi minash shaitani rajim débi pé ali ó padà ikú kí wọ́n gbẹ́ kótó kalẹ̀ kí wọ́n dáná sí nígbà tí iná kẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dà wọ́n sínú náà yẹn nítorí pé nítorí bá ṣe nítẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ orí nítorí ẹnìkan ò rí rí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dà wọ́n sínú náà yẹn falamma ra'aytul amra amran munkara nígbà tí mo rí pé ti ń ṣẹlẹ̀ yìí nǹkan tó burú ni mo pe kóńbòr kóńbòr òun náà ni ẹ̀ṣọ́ kan nínú àwọn ẹ̀ṣọ́ Ali ibn Abi Talib mo ní wa kóńbòr ẹ dáná sínú kòtò yẹn bẹ̀rẹ̀ sí ní dà wọ́n síbẹ̀ fìtínà ńlá bá tún dé àwọn ẹni tá a fẹ́ fìyà jẹ lórí àrékúndá àhọkàngun àṣeboro làwọn bá ní àwọn ò àwọn ń ṣeyè méjì tẹ́lẹ̀ pé wọ́n ní Allah àwọn tiẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ wàá gbà dáadáa ni pé wọ́n gangan ni Allah lé nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ yìí pé kọ̀tọ́ kẹ́nìkan fi iná fi fìyà jẹyàn àfọ̀bàtọ́ da iná ìwọ ló ń sìn fi iná fi jẹ wá yà yìí alẹ́ ìbá tún ní ẹ̀dá tó. látara àwọn alárekúndá méjèèjì ń ńlá lẹ ti bẹ̀rẹ̀ àwọn ni ahalu usulul bid'ah àwọn lẹni tó ní ìpìlẹ̀ àdádálẹ̀ lọ́dọ̀ àwọn tani alkhawariju wa shia alkhawariju wa shia àwọn khawarij àwọn kharijawa àtàwọn shiawa ọ̀dọ̀ wọn náà ní gbogbo àdádálẹ̀ ti bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn islam wa yìí tọ́ nígbà tó lọ bẹ́ẹ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí àwọn kọ́ ni ṣíà àwọn ẹni tó pọ̀jù nínú àwọn mùsùlùmí àwọn kọ́ ni khawarij àwọn ẹni tó pọ̀jù yìí àwọn dúró lórí ntànàbí fi àwọn sàhábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀ tó sì jẹ́ pé sàhábà lọ́pọ̀ nù tiwọn náà àwọn asawadul a'zam minal umma yìí ó di túláàsì ká dá wọn mà yàtọ̀ sí khawarij ó di túláàsì ká dá wọn mà yàtọ̀ sí ṣíà ìdínú tá a fi dá wọn mọ̀ pé àwọn ni ahlu sunnati wal jamaa mo rò pé ẹrìbó kan ti ṣe wá àwọn èèyàn ti pín sí khawarij àti ṣíà àwa kìí ṣe ṣíà àwa kìí ṣe khawarij kí wọ́n á lẹ́yìn ahlu sunnati ń bọ́ ló ti wá wọn ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati aleikum bí sunnati tá a bá wá di sunna rẹ̀ mú tá a pera ní ahlu sunna ń bo láti ṣe ẹlẹ́nu ń gbọ́rọ̀ wọ ara rẹ̀ bó láti ṣe tìbá nàbì náà lọ sọ pé aleikum bí sunnati nítorí pé kí ni àwọn èèyàn ti pín báyìí shia khawarij àwọn èsè shia àwọn èsè khawarij kí wọ́n á lẹ́yìn shia ni mùsùlùmí lò khawarij náà ní kí ló mùsùlùmí lò àwọn náà wẹ̀wẹ̀ mùsùlùmí là wa walakin kí ló dé tẹ̀jẹ̀ ṣíà kí ló dé tẹ̀jẹ̀ khawarij ahlu sunnati wal jama'a là wa. bólú ti aleikum bi sunnati bẹ́ẹ̀ ló ṣe wá nínú hadithi al-Irbad Sariya radiyallahu anhu. بل سواني نو حديث العرباب ابن ساريه رضي الله عنه النبي صلى الله عليه وسلم صفي عليكم بسنتي عليكم لدي الاربع كني وان اسم فعل اسم فعل الامر يعمل عمل الفعل وان لم يقبل شيئا من علامات الفعل عليكم اي الزموا الزموا ادي سنه ميمو امي ديمو àwọn èèyàn sì ti pín sí khawarij wọ́n ti pín sí ṣíà ńgbà nù o lónìí nǹkan bo wọ́n pín sí ọkà títí yóò sọ tọ àwọn ẹni tó wá kù táwọn kì í ṣe ṣíà àwọn ẹni tó kù tí wọ́n kì í ṣe khawarij kí làwọn wọn làwọn di sunna mu torí pé anabi náà lọ sọ pé kíni aleikum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di. nbọ ni jama ti wá dé èwo ni jama jama bi tó ti wá náà ni hadith yẹn tánàbí sallallahu alaihi ti sọ yìí àwọn yahudi pin sọ́nà mọ́kànléláàádọ́rin nasara pín sọ́nà méjìléláàádọ́rin àlùmọ̀mí ẹ̀wẹ̀wẹ̀ wọ́n pín sọ́nà mẹ́tàléláàádọ́rin kulluha finnar gbogbo wọn iná ni wọ́n wọ̀ illa wahida afẹ́yọkan ṣoṣo àdúpẹ́ pé sahaba àwọn fi wọ́n ṣe torí tí wọn bá béèrè ọmọ pé ẹ̀yin náà ni wọ́n bá wí ẹ̀yin lẹ́la ìgbà tí wọ́n béèrè anabi ni humul jamaa àwọn ni jamaa tànàbí bá tún dákẹ́ bá tún sọ abò tún béèrè nù rí wáyà mi ọba pé jamaa ti yín ni wọ́n ń wí àbí kí làwọn ń pe jamaa wa ó ní jamaa náà ni ẹ̀yin ń kọ́ náà ni àwọn tó ń kọ́ náà ni anabi wa hum ala mithli ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàhábà mi ń bẹ lórí ẹ lónìí akaramakumula o lè máa dànù fanu pẹ́yìn ni wọ́n ń wí ẹja gbé ìṣe ìgbàgbọ́ yín àtẹ̀sìn yín ká gbé lórí òṣùwọ̀n sẹ́yìn ni wọ́n ń wí àbí ìsẹ̀yìn anabi sallallahu alayhi wa sallam a olú ẹlẹ́dàá wa fi ṣèkẹ́ wa púpọ̀ ọ̀rọ̀ tí ọ wá sẹ́kù tá a pé ah ọba kanabi ń bẹ láyé ni sábà tún láǹfààní àti bíléèrè kò sí gbogbo ẹ̀ lọ́sàlàyé fún wa torí ẹ̀ nìyá ńlá wa Aisha ó ṣe wá níbẹ̀rẹ̀ Sahihi Muslim ó ń sọ fún wa ó lẹ́nìkẹ́ ẹni bá fi sọ fún ẹ wípé nǹkan kan bẹ nínú tó lúwa tó fi rán anabi wa muhammed sallallahu alayhi wa sallam àmọ́tá anabi gbé pamọ́ láì ṣàlàyé rẹ̀ fẹ́nìkan faqad a'dhama al ó ti pa àdàpàrọ̀ ńlá fún ọ. tó yẹ kankan abasi bí sọ ma pé bó ṣe ń sọ nípa bàbá tiẹ̀ nù tọ́rọ̀ bá ṣẹlẹ̀ lágboolé yín ọmọ pé ọ oh! tó bá pé dáàdi ń bẹ láyé náà àbá bí wọn kìí ṣe bẹ́ẹ̀ ní Islam kò sí nǹkan kan ìwọ ronú nǹkan kan kó wí kó rí bá nàbì ti sọ àbí ò ti sọ adúpẹ́ fún Allah torí di eléyìí báyìí ahlus sunnati ìdí tí wọ́n fi yàtọ̀ níyàwó sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú tírà wọn majmu'il fatawa àti al-aqidatul wasitiyya wọ́n sọ fún wa pé sara al-mutamassikuna bil-islam al-mahdh al-khalis ani ash-shawbi hum ahlu sunnati àbí hum ahlu sunnati wal jama'a báyìí ló ṣe jẹ́ wípé àwọn ẹni tí ń di islam islam pọ́nbélé tó kúrò nínú dọ̀tí èérí tanwé tí àbí jàǹkáwọ̀ islam wọn mọ gidigidi àwọn ni wọn wá di ẹni tá à ń pè ní kíni ahlus sunnati wal jamaa àwọn kì í ṣe khawarij àwọn kì í ṣe shia àwọn ni ahlus sunnati wal ìgbà tó ti máa ń tọ́ fà á tán fi ń pe ahlus sunnati wal jamaa ní ahlus mà òun náà ní pé tó o bá ti ma kọ bẹ̀rẹ̀ sí ní lò wọn náà bẹnu àwọn ẹni tí máa fẹnu sáta as-sunnati wal jama'a tẹ́lẹ̀ ọ gbọ́dọ̀ fẹnu sáta rẹ̀ máa o àwọn mùsùlùmí tá ń bẹ lórí dídì islam gidi mú eléyìí tó ní ta ń nínú ìdọ̀tí àbíjànkáwọ̀ kò sí nínú ẹ̀ àwọn ẹni tó dirú islam yìí mú là ń pè ní kíni ahlu sunnati tọ́ kí á ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ahlu sunnati wal jamaa àtàwọn asalafiya kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nítorí pé a rí ẹnìkan sọ pé ahlu sunnati wal jamaa làwa salafiya làwa ẹnìkan sọ làwa tó àwọn tún dúró déédéé wọ́n pè wọ́n ní asalafiya wọ́n fi wọ́n tì ní sára salafil ummati salih wọ́n fi wọ́n tì sára àwọn aṣíwájú àlùmọ yìí àwọn ẹni rí wọ́n fi wọ́n tì sára àwọn aṣíwájú àlùmọ yìí àwọn ẹni rí ajẹ́kùtù mo bá bí ọ wípé kí wọ́n ní àwọn ẹni tí ń tọ ojú ọ̀nà àwọn ẹni rí nítorí pé wọ́n ti wọ́n fi wọ́n tì sára àwọn aṣíwájú àlòmọ yìí àwọn ẹni rè lédè Lárúbáwá sẹ́mi pé badal nìyẹn badal nìyẹn ìyẹn ni pé tó máa pé as-salafiyya àwọn olùtọ́ orípa àwọn ẹni rè àwọn olùtẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni rè torí ẹ àwọn olùtọ́ orípa àwọn aṣíwájú àlòmọ yìí àwọn ẹni rè wọ́n fi wọ́n tì sára àwọn aṣíwájú àlòmọ yìí àwọn ẹni rè àwọn ta ni gbogbo sahaba anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tí nǹkan ti dàrú má pọlọpọlọ nìyẹn nítorí pé as-salafiyya ìtumọ̀ rẹ̀ ni àwọn aṣíwájú àlùmọ yìí àwọn ẹni rí tí wọ́n á ṣe gbogbo sàhábà ìwọ sì ti ń bá sàhábà jà nígbà tí èèyàn bá ń bá sàhábà jà ó sì lè gbọ́dọ̀ jẹ́ pé orí pa wọn lọ ń tọ olùkọ́ ẹgẹ́ tiẹ̀ lọ́dọ̀ ahlus sunnati wal jamaa àtàlọ́ tá nínú àwọn sàhábà tálà fẹ́ràn nu wọn tálẹ́ ní àjíbú nu wọn talẹ́ ni àjíṣépè fún nu wa àwùdùbìlà ahàlùsùnà ẹ̀ lè rí kó ṣe bẹ́ẹ̀ tọ́ radiyallahu anhum àtàwọn ẹni tó bá ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa téèyàn bá ti wá jẹ́ pé orí pa àwọn ẹni rẹ̀ yìí lọ́n tọ̀ wọ́n máa pè ọ́ ní sẹlẹ̀fì sẹlẹ̀fì yọ̀n wọ́n máa pè ọ́ ní kíni sẹlẹ̀fì yọ̀n. yàtọ̀ sáwọn ẹni tí ń tẹ̀lé fẹ́nu torí pé ìtumọ̀ mò ń tẹ̀lé orí pa àwọn ẹni re ni pé mi kì í so nífẹ̀ẹ́nu kì í ṣe aláfọpọlọ kalẹ̀ kì í ṣe ẹni tó ṣe pé nǹkan tí mo bá ti yà láwòrán lọ́pọlọ mi ni mò ń máa ṣe lẹ́sìn èmi o èmi kì í so nífẹ̀ẹ́nu wọ́n máa ń pè wọ́n ní sàlàfì. atòdìjẹ wọn òun náà ni alkhalaf alkhalaf alkhalaf àwọn náà làwọn ẹni tó yapa sí ojú ọ̀nà àwọn ẹni rí ẹni tó yapa sójú ọ̀nà àwọn ẹni rí kìí tẹ̀lé ti ojú ọ̀nà àwọn sàhábà kìí gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí sàhábà ti ṣe gbé kì í ṣẹ̀sìn gẹ́gẹ́ bí sọ̀hábà ti ṣe ṣe àkídà rẹ̀ kò dọ́gba pẹ̀lú ìtàwọn sọ̀hábà ní. àwọn eléyìí ni wọ́n ń pè ní al-khalaf. tó al-khalaf kò túmọ̀ sẹ́ni tó pẹ́ dé nítorí pé as ó túmọ̀ sí as-salih ó túmọ̀ sí at-talih ó túmọ̀ sí yàn èèyàn jákujàku asalaf ó túmọ̀ sí èèyàn rè olùtẹ̀lé àwọn ẹni rè alkhalaf àwọn olùtẹ̀lé àwọn èèyàn jákujàku tí wọ́n jọ ń fẹ́nu torí rẹ̀ èèyàn kan nínú àwọn ẹni tí kìí tẹ̀lé ti àwọn salafu salih kí ló máa pè wọ́n khalafi á pè wọ́n ní kí ni khalafi ilé ìjọba àwọn àwọn ta ni salafiya. So, àwọn olùmọ̀ẹ̀sìn islam wọ́n ní asalafiyyatu nisbatun ila salaf wọ́n fi àwọn salafiya tì sí ara àwọn asalafu wasalafu àwọn táwa ni aṣíwájú tá a pè lẹ́ni rẹ̀ yìí hum sahabatu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wa a'immatul huda àwọn náà ni sahabi anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn aṣíwájú tí wọ́n mọ̀nà min ahli al-quruni ath-thalathati al-ula nínú àwọn ẹni tó lógbà ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ ti ọjọ́ orí ẹ̀sìn Islam radiyallahu anhum kí Allah yọ́nú sí wọn. alladhina shahida lahumu ar-rasulu sallallahu alayhi wa sallam bil-khayr àwọn ẹ̀dá nàbí sallallahu alayhi wa sallam ti jẹ́rìí fún pa àwọn ẹlẹ́ni rẹ̀ àwọn ẹlẹ́ni tó wá lásìkò rẹ̀ àwọn sì lẹ́ni rẹ̀. ǹjẹ́ hal al-islamu huwa as-salafiyya. وهل السلفية هي الإسلام؟ islam ṣé islam ni sàlàfíyà ni ṣé sàlàfíyà tó ni islam ni sẹ́mi pé apá kan nínú àwọn èèyàn lónìí wọ́n máa ń ṣèbéèrè nítorí pé òun gbogbo nǹkan tá à ń wí kò lẹ́jẹ̀ mu kò fẹ́ ṣe kò fẹ́ tẹ̀lé yóò mọ wá sí àwọn àbéèrè tó ń lérò yìí pé adánilágara ni nítorí pé òun ọmọ ọ wá rò pé gbogbo èèyàn dàbí òun lórí àìmọ̀ ṣé ìsìláàmù àni sàlàfíà ṣé sàlàfíà ni ìsìláàmù tó fi sọ pé kóun ó ṣe sàlàfíà tọ ṣé ìsìláàmù ni sàlàfíà ni ṣé sàlàfíà ni ìsìláàmù ni lọ́nà tó ṣe pé tí ó ti sí sàlàfíà kò lè sí ìsìláàmù tí ó bá sí kò lè sí sàlàfíà gẹ́gẹ́ bí al-imaamu bóun ti ṣe sọ yìí pé al huwa sunnah. والسنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر الإسلام نسل ني نسنة سنة ني الإسلام ọ̀kan nínú méjèèjì kò ní dúró àfi tẹ́kejì bá ń bẹ ṣé bẹ́ẹ̀ ló náà rí ìdáhùn ni pé rárá o islam kọ́ ni salafiya salafiya kọ́ ni islam salafiya ń ta àgbàlérò pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó ti síwájú òun náà làwọn sahaba nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti tọ́ orí pa wọn àti orí pa àwọn aṣíwájú rere àwọn ẹni tó ṣẹ̀mí ní ọgọ́rùn mẹ́ta ní ọdún ọdún ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ nínú ọjọ́ orí ẹ̀sìn islam ní ọdún ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ tọ́jú ìtọ́lọ́lájù nínú ọjọ́ orí ẹ̀sìn islam tó bá jẹ́ pé àwọn eléyìí la gbà lérò pẹ̀lú as tí à ń tọ ipa orí pa wọn tá à ń fi jẹ́ as-salafiyya as-salafiyun ó dájú pé àwọn kọ́ ni islam ṣùgbọ́n àwọn lẹni tó ṣe wípé wọ́n jẹ́ ni ẹ̀sà jù ẹni tó dáa jù nínú àwọn mùsùlùmí ní tó fà á tí wọ́n fi ń fi àwọn mùsùlùmí tì sára wọn òun náà nípa ń wá àwòkọ́ṣe wọn à ń wo àwòkọ́ṣe wọn ìgbésẹ̀ wọn tí wọ́n ń gbé ìrìn wọn tí wọ́n ń rìn irú ibi tí wọ́n kí ẹsẹ̀ bọ̀ irú bẹ́ẹ̀ náà làwa ń ṣe báwo làwa náà ṣe máa lo alukur'an báwo la ṣe máa lo sunna lọ́nà tọ́gbàdọ́gba pín orí ìlànà wọn làwa ń tọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá lórí as-salafiyya tó bá mú àyà kan wá tó fẹ́ fi sẹ̀rí lórí nǹkan kan táyà yẹn kì í sẹ̀rí fún àwọn máa bi ọ́ léèrè pé nínú súra wo láyà yẹn wà àti bá àyà pàdé ń ṣé tafsiri àyà yẹn lẹ bá pàdé nínú súnà ànábì ni àbí báwo wọn làwọn ò rí nínú súnà ànábì ta nínú àwọn sàhábà ńlọ túmọ̀ àyà yẹn pẹ̀lú tí wọ́n fi túmọ̀ rẹ̀ ó láàrẹ́ nìkan kan nù àwọn sàhábà báwo ní ṣe wá gbàdọ̀ tí ọpọlọ tiẹ̀ tí ó fi jẹ́ pé ni mo fẹ́ fi túmọ̀ àyà yìí sàhábà ò túmọ̀ rẹ̀ ẹni tí ń tọ orí pa sàhábà ò túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bó ní ṣe gbàdọ̀ tí ọpọlọ tiẹ̀ mo rò pé gẹ́tì ẹ̀ ha ara yàtọ̀ tó fi máa ma ẹni tí ń bẹ lórí alkitabu wa sunna ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà nù torí ẹni alùsùnà máa sọ fún ọ wípé àwa ò natamassaku bilkitabi wa sunnati wifqa fahmi salafil ummati salih natamassaku bilkitabi wasunnati wifqa fahmi salafil ummati salih àwa alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam là ń tẹ̀lé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere kìí ṣe pé agbárí irọ́ tiẹ̀ kìí ṣe falisafa àwọn ọ̀gá rẹ̀ èyí táwa fi ń gbọ́ alukur'an sunna yé ni kíni àgbọ́yé àwọn aṣíwájú wa rere torí ẹ níta ń pè ní sàlàfíà ọ̀nà ní ká tọ orí pa ti àwọn ẹni rí wọ̀nyí ká di ojú ọ̀nà wọn mú níbi ṣíṣe ẹ̀sìn fún Allah ọba tó ga tó gbangban pẹ̀lú ẹ̀sìn Islam torí rẹ kalimatu sàlàfíà gbólóhùn asàlàfíà ó ṣe déédéé gbólóhùn ahlu sunnati torí ẹ̀ náà la ṣe sọ pé ìdánilẹ́kọ̀ọ́ wa àwọn wo ni as-salafiyun tí wọ́n á ṣe ahlu sunnati wal jamaa mo rò pé yé wa kìí ṣe pé àwọn wo ni salafiyun àwọn wo ni ahlu sunna àwọn wo ni as-salafiyun tí wọ́n á ṣe ahlu sunnati wal ọ̀dà tí wọ́n bá sọ pé ahlu sunnati wal tí wọ́n sì sọ pé as-salafiyya ǹjẹ́ ìyàtọ̀ wa ń bẹ láàrin gbólóhùn méjèèjì bíi ní ayé wa lónìí ní ìrọ̀lẹ́ ayé tá a wà nù rẹ̀ yìí a ti rí apá kan nínú àwọn èèyàn táwọn ń gbìyànjú láti ṣe ìyapa láti wá ìyàtọ̀ wa láàrin gbólóhùn ahlùsùnàtì wàlìjàmáà torí rẹ̀ tí wọ́n lò ahlùsùnàtì wàlìjàmáà fún kọ́ ni wọ́n lò asàlàfíyà fún àwọn máa ń lérò wípé àwọn èèyàn tó ṣe é pé wọ́n di àkídà mọ́ tí wọ́n sì lé kókókó burúkú burúkú àwọn gangan ńlá àmà pè ní as-salafiyun ṣùgbọ́n àwọn ẹni tó ṣe gbé líle tiwọn kò tó tàwọn ẹni àkọ́kọ́ àwọn láàmà pè ní ahlus-sunnati wal-jama'a eléyìí tó túmọ̀ sí pé láàrin ahlus-sunnati wal lọ́dọ̀ àwọn eléyìí àti as-salafiyya umumun wa khusus báwo nìyẹn ajẹ́ ìpín lọ́dọ̀ àwọn eléyìí kullu salafiyin ahlu sunnati wal jama'a walaysa kullu ahlu sunnati wal jama'a salafiyin gbogbo salafiya àwọn ni ahlu sunnati wal jama'a àmọ́ kìí ṣe gbogbo ahlu sunnati wal jama'a àwọn ni salafiyin eléyìí o ìbásikò jẹ́ lásán ni o kò ṣe déédéé ìfẹ́ máa ṣe yàtọ̀ láàrin nǹkan méjì tó túmọ̀ sí nǹkan ẹyọ kanu. No béèyàn bá sì sọ pé nítorí fẹ́ fàkókò ń sẹ́nu kò sí tàbí ṣùgbọ́n pé yọkàn àsìkò ṣòfò lásán ni bí kò sọ pé tani khalilu rahman tani ibrahim aleyhi salam mhm. naam nǹkan kan náà ni ok tani umul mu'minina aisha radiyallahu anha kasi ni umu abdillah aisha radiyallahu anha. Mhm. <laughs> <laughs> ṣé yàtọ̀ wà láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin méjèèjì tani nabiyullah muhammadun sallallahu alayhi wa sallam tani rasulullah muhammadun sallallahu alayhi wa sallam kí ni yàtọ̀ tó wà láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin méjèèjì torí rẹ̀ tani ahlu sunnati wal jamaa àwọn ni asalafiyun tani asalafiyun àwọn ni ahlu sunnati wal jamaa kò jẹ́ ó tètè yí ọ kó jẹ́ tètè yọ tó ń tanra rẹ̀ dànù ọ̀ àwọn èsì sàlàfíà ta alùsùnà làwọn ń ń bo ń bẹ tó o bá ti jẹ sàlàfíà èsè alùsùnà tó o bá ti jẹ alùsùnà èsè bẹ́ẹ̀ ni kò sí bá a ṣe lè yà wọn ó kù bí tó sà sí báyìí torí ẹ tó bá ti jẹ alùsùnà wal jamaa ìwà ni asàlàfíyón tó bá ti jẹ sàlàfíyón ẹ̀yin ni alùsùnà wal jamaa tó torí tá a bá wo tíra àwọn olùmọ̀ wa a rí i pé nǹkan tó ń sọ nìyẹn alùsùn ní sọ̀rọ̀ lórí lásán tá a gbé hàn èmi èmi gẹ́gẹ́ bíi ta ni wípé èmi ni mò ń sọ èmi báwo èmi kọ́ ni mò ń sọ ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ti sọ̀rọ̀. àwọn olùmọ̀ sọ wípé as-salafiyun jam'u salafi as-salafiyun jam'u salafi lọ́mọ pé as-salafiyun àwọn salafiyun àwọn salaf àwọn salafi àwọn ni àpépọ̀ wọn ni salafiyun nisbatun ila salaf wọ́n fi wọ́n ti sáwọn ẹni rẹ̀ ni a sì ti ṣàlàyé rẹ̀ ṣáájú wa humul ladhina sáárù ala minhaji salaf àwọn làwọn ẹni tí ń tọ́jú ọ̀nà àwọn aṣíwájú wa rere min atba' min ittiba'i alkitabi was sunnah nípa títẹ̀lé alqur'an àti sunnah wa da'awati ilayhima wọ́n sì ń pèpè lọ sí di kitab wa sunna fakanu bidhalika ahlu sunnati wal jama'a wọ́n wá tara bẹ́ẹ̀ di ahlu sunna wal jama'a àwọn ni ahlu sunnati wal jama'a sàmùkà sàlàfì yìí fi bẹ̀rẹ̀ wọ́n láwọn wá ní ahlu sunnati wal bákan náà àwọn olùmọ̀ wa tún sọ ìpín as-salafu. هم أهل السنة والجماعة أو سلف أو أهل السنة والجماعة المتبعون لمحمد صلى الله عليه وآله وسلم أو التلال النبي محمد صلى الله عليه وآله وسلم من الصحابة رضي الله عنهم أو صحابة كي الله قيّن سواه ومن سار على نهجهم إلى يوم القيامة أتني تنتو جونا ودي جوك من القيامة أولا انكو نكني السلفيون أهل السنة والجماعة أول ما تسقين السلفية هي الفرقة الناجية وهم أهل السنة والجماعة السلفية أونا لا لوين جولا أونا سني أهل السنة والجماعة تريد كسية láàrin orúkọ méjèèjì ahlu sunnati wal jamaa àwọn náà ni asalafiyun ahlu sunnati wal jamaa àwọn náà ni asalafiya kò sí ìyàtọ̀ láàrin méjèèjì sáà lè jẹ́ mùsùlùmí láì jẹ́ ọ̀kan nínú àwọn asalafiyin ahlu sunnati wal jamaa sáà lè jẹ́ mùsùlùmí láì jẹ́ ọ̀kan nínú àwọn asalafiyun ahlu sunnati wal jamaa. tọ́ lónìí oríṣiríṣi ìsọkúsọ làwọn èèyàn máa ń sọ o àwọn ọ̀rọ̀ tí ò lóòrìn tí ò nítumà ni làwọn èèyàn máa ń sọ pé sẹ́ńgbà táwọn ò ti jẹ́ ọ̀kan náà àwọn asàlàfíyà táwọn ò sì jọ́kan nínú ahlẹ̀ sunnati wal jama'a ṣé èyí túmọ̀ sí pé àwọn èso nù mùsùlùmí ni táwọn ò sí nínú ẹni tó ti gba Islam àwọn ń bi yín léèrè ẹ̀yin ahlẹ̀ sunnati wal jama'a ìdáhùn wọn ní ìsọ̀rọ̀ ń gbèsì ìdáhùn rẹ̀ ni kàlà kò rí bẹ́ẹ̀ àìkò jẹ́ ọ̀kan nínú ahli sunnati wal jamaa ọ̀kan nínú àwọn as-salafiyyin kò túmọ̀ sí pé ọjọ́ kan nínú àwọn mùsùlùmí rárá ṣùgbọ́n mùsùlùmí aládàdálẹ̀ ni ọ́ so yẹ wa báyìí tẹ́fẹ́ ti gbọ́rọ̀ Ibn Taymiyyah àtàsọ lẹ́ẹ̀kan. So, wípé ẹni tí ò bá ti jẹ́ ọ̀kan nínú àwọn ahli sunnati wal jamaa yóò jẹ́ ọ̀kan nínú àwọn aládàdálẹ̀ torí ẹ̀ àìkò jẹ́ ọ̀kan nínú àwọn ahli sunnati wal jamaa kò yọ kúrò nínú Islam àmọ́ nǹkan kan kọ́ ló mú ọmọ jẹ́ ọ̀kan nínú wọn bí ìbáṣepọ̀ ń ṣe bídà á wàá gbé bídà rẹ sórí àtẹ ṣé bídíà tó sọ ní di kèfèrí ni àbí kò tó ètí máa sọ ní di kèfèrí tó bá jẹ́ pé bídíà tí máa sọ ní di kèfèrí ni á sọ pé ṣe mùsùlùmí tó bá sì jẹ́ ètí èsọ̀yìn á di kèfèrí ni á sọ pé mùsùlùmí ni ọ́ oníbídà mùsùlùmí ni ọ́ oníbídà àwa ní sèèsì pé ọ ní ọ̀kan nínú àwọn asalafiya ahli sunnati wal jamaa ìdájọ́ tá a sì máa dá fáwọn ahli sunnati wal jamaa a ní sèṣì dá fún ọ àwọn a máa sọ fún ọ pé orí ewu ńlá ló wà kèése ńtọ́ sọtọ́ máa mumi sítọ́ máa dátọ̀ rẹ̀ mi orí ewu ńlá ló wà torí ẹ kó ṣọ́ ara rẹ kó tètè túbá kí wọn náà darapọ̀ mọ́ ahli sunnati wal jamaa ẹni nǹkan tó pè ọ́ kí là ń pè ní almanhaj kí là ń sì ń pè ní alaqida kí là ń pè ní almanhaj kí là ń sì pè ní alaqida gbólóhùn yìí máa ń wáyé púpọ̀ lẹ́nu àwọn ẹni tí wọ́n ń ṣe as tí wọ́n jẹ́ ahli sunnati wal jamaa as-salafiyya. as wọ́n lè máa sọ pé àkídà tiwa manhajù tiwa àkídà wa manhajù tiwa látàrí pípọ̀ lílò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè má ronú nípa àtúmọ̀ rẹ̀ débi ká òun bí mi léèrè nípa àkídà àkídà clear náà òun béèrè nípa manhajù manhajù hàn ọ̀dẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa kò yé wa torí ẹ̀ àwọn olùmọ̀ sọ pé lílo gbólóhùn lọ́pọ̀lọpọ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti ń lò tí wọ́n jẹ́ ahlu sunnati wal jamaa kí wọ́n má máa ronú nípa kí ni túmọ̀ rẹ̀ gangan kí ni nǹkan tí wọ́n tọ́ka sí a máa mú wọn nígbà míì gbójú fáìnà wọ́n máa gbá ìnáfójò torí ẹ̀ wọ́n ní nǹkan tí à ń pè ní al ọha ju ń tà ń pè ní manhaj lọ manhaju fẹ̀ ju àkídà lọ torí pé manhaju kárí al-àkídà àti as-suluk àti al-akhlaq àti al-muamalat ó kárí gbogbo òṣèṣì. gbogbo ojú ọ̀nà téèyàn ń tọ̀ gbogbo ògbésẹ̀ téèyàn ń gbé gbogbo béèyàn ṣe ń ṣe wọ́n lè pè ní manhaj ṣùgbọ́n nǹkan tó ń pè ní àkídà òun náà ní pilẹ̀ gbàgbọ́ ìtumọ̀ shahadatu an la ilaha illallah àti shahadatu anna muhammadan rasulullah àti ntí méjèèjì tó tọ́ka sí wọ́n máa ń pè léyìí ní al-aqida ṣùgbọ́n sọ pé al hiya ma yata'allamuhu al-muslim min usulil iman nǹkan tí mùsùlùmí máa ń kọ́ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àpilẹ̀ ìgbàgbọ́ òdodo wa ma yata'allaqu biha min masail àti àwọn kókó ọ̀rọ̀ eléyìí tó ṣe wípé ọ̀rọ̀ ma wa tawhid àti ń tàn nípa tawhid bi aqsamihi thalatha pẹ̀lú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí wa ma yata'allaqu biha min masail àtàwọn nǹkan kókókókó tọrọ ma liyakuna ala ilmin wa dirayatin biha kéèyàn ó lè bá àjẹni tó máa tí gbogbo nǹkan yìí sì yé fa yu'minu biha imanan matinan kó o sì jẹ́ni tó ṣe pé wàá gba ilé yìí gbọ́ ní imani tó ṣe pé nípa wa ya'taqidaha i'tiqadan jazima kó sì ní àdìsọ́kàn rẹ̀ ní àdìsọ́kàn eléyìí tó ṣe pé ó lóòrìn ó nípa. ويدين الله عز وجل بها سرا وعلنا kó في máa fi ṣẹ̀sìn ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí náà ń pè ní al-aqida ṣùgbọ́n ojú ọ̀nà tá à ń tọ̀ pẹ̀lú àkídà wa ojú ọ̀nà tá à ń tọ̀ pẹ̀lú ìṣesí wa eléyìí ni wọ́n ń pè ní manhaj lọ́dọ̀ ahlu sunnati wal jamaa manhaj tiwa ó clear qul sabili ad'u. إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين sọ fún wa pé lè lójú ọ̀nà الله o èmi ń pèpè lọ sọ́dọ̀ Allah èmi pẹ̀lú àmàyéké àmàdájú èmi pẹ̀lú àwọn ẹni tó tẹ̀lé tèmi ògo ni fún Allah èmi ọ̀jọ́ kan nínú àwọn olùṣẹbọ ìpèpè lọ Allah a kì í pèpè lọ sọ́dọ̀ ara wa ìpèpè lọ sọ́dọ̀ Allah a kì í pèpè lọ sọ́dọ̀ jama kankan ìpèpè lọ sọ́dọ̀ Allah a kì í pèpè lọ sọ́dọ̀ olórí kankan ìpèpè lọ sọ́dọ̀ Allah a kì í pèpè lọ sápò wa abẹdẹ ìpèpè lọ sọ́dọ̀ Allah a kì í pèpè lọ sọ́dọ̀ èrò orí wa kan bá a kan tá a fẹ́ fi lọ́lẹ̀ ìpèpè lọ sọ́dọ̀ Allah kìí ṣe pé ìpèpè lọ sọ́dọ̀ nǹkan mi ìdínú tó fi jẹ́ pé ahlus sunnati wal jamaa wọ́n máa ń bẹ̀rù púpọ̀ wọ́n máa ń wá àti jẹ́ káwọn jẹ́ ọ̀kan nínú ẹni tó ní al-ikhlas ẹni tó ní àfọ̀mọ́ nítorí pé tọ́ọ̀bá láfọ̀mọ́ ò lè pèpè lọ sọ́dọ̀ Allah kìí ṣe pé ahlus sunnati ni ṣùgbọ́n à ń gbìyànjú páwa náà ni à ń gbìyànjú kó má pé nítorí ilé ayé làwa ṣe ń ṣe dáǹsì à ń gbìyànjú kó lè bàa jẹ́ torí Allahu azza wa jalla ad'u ila wọ́n ń pèpè lọ́sọ́dọ̀ Allah ala basira lórí àmàdájú àmàyéké àwa kì í fi agbárí gbanduku a kì í fi pèpè lọ́sọ́dọ̀ Allah nítorí pé níta àbá ní a lè fi tọrọ torí rẹ̀ á wà mà á wà mà ní àmà àmàyéni àmàyéké àmàdájú tí ó fi jẹ́ pé a ò máa fi àìmọ̀ kan ṣẹ̀sìn torí ẹ̀ ń gbogbo bí kíbi láyé ó rí i pé àwọn ahlu sunnati wal jamaa wọn yìí fọ̀rọ̀ ọ̀mà wọn kì í fi ṣeré wọn kì í fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ wọn kì í fi mú ìmà gbogbo bí tó bá lọ láyé yìí ọba pa àwọn olùmọ̀ nípa sunna wọn ń kó àwọn èèyàn mà náà ni àwọn náà ń kọ wọn ń kọ yàn ní tí wọn ti mà wọn fi mọ yàn ìsìnkú àkànjáde àfọ̀nkáyé àwọn ọmọ tanra wa jẹ́ ìgbé kílẹ̀ jókòó tẹ̀ ń kọ́mọ̀ sí gbogbo àlùmọ̀ ti sọnù gbogbo àlùmọ̀ wọ́n ń bẹ nínú àánú wọ́n ti pòfó ẹ̀yin wọn ń kọ́mọ̀ dípò kẹ́ jáde kẹ́ máa ṣe dáwà tad'u bimadha kí ló fi pèpè ó ní torí pé Ànábì sọ pé ballighu anni walau aya ẹ jẹ́ iṣẹ́ mi fẹ́lómi kọ́dà kọ́ ma lórí àyà kan àyà kan náà mọ̀ ń parẹ́ iṣẹ́ kí ni dérò fẹ́ jẹ́ ebi máa náà lọ́kọ̀ọ́kọ́ kọ́ fa'alam annahu la ilaha illallah wastaghfir lidhanbika walilmu'minin lọ́ọ̀mà dájú wípé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah kọ́ ọ máa tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó sì máa tọrọ àforíjìn fún àwọn mọ́mìnì kí lóluwà fi bẹ̀rẹ̀ mẹ́wọ̀n ìmà fàbẹ́dà abilẹ̀ ẹ̀lmi qabla alqawli wal amal olùwà bẹ̀rẹ̀ pẹ̀lú wàmà ṣáájú ọ̀rọ̀ sọ ṣáájú sẹ́sì torí ẹ̀ lọ́dọ̀ ahlùsùnà tó lùjàmá ìmàní síwájú ìmàní síwájú kèésà ìmàkan ní síwájú tó a ma ṣì àwọn èèyàn lọ́nà ọmọ wa pa ọ̀ lọ nígbà tí yorùbá ti ma kí ó tán tí yorùbá ma kí ó kí ni ọkàn alọ́ni ó lè láwọn lọ ọ̀lú kan káwọn tó débi obìnrin lè má mu wọn gbọ̀ngbà táwọn wá ṣe tàlímù lè má mú kàn yí padà lọ́ba dọkùn abẹ́ tiẹ̀ gbọ́rọ̀ subhanallah àwọn arọ́ burúkú àwọn arọ́ burúkú ẹ sì rí ntẹ́yìn ọba ti màmá njahila shay'an àjà ntẹ́yìn ọba ti sàìmà kan parẹ̀ imú lọ́ta ni ẹ rí i pé ẹ̀tù kò fẹ́ràn sáná ni wọn ò ní fẹ́ gbọ́rọ̀ mà àṣemọ̀ náà wà nǹkan ni gbogbo gbogbo gbogbo kúnìkan wọ́n ayé ọ̀dàrú àfìgbà táwọn èèyàn kọ́ mà ẹ gbọ́rọ̀ ẹ̀ nítorí pé àwọn ọ̀mà torí pé wọn ọ̀mà akramakumullah torí ẹ̀ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ọ̀nà clear wa ma ana mina kí wá sèmi nìkan wa man ittaba'ani àtàwọn ẹni tí ń tẹ̀lé tèmi gbogbo ahlu sunna yad'una ila Allahi ala basira wa subhanallahi wa ma ana minal mushrikin ògo fún Allah èmi sọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ anábìyẹ sọ̀sẹ̀ bọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà kọ́ wọ́n jìnnà sẹ́bọ̀ ṣíṣe nínú àwọn àròyìn àwọn ahlu sunnati wal jamaa ó ní pé àwọn ni alifirikọtò nàìjíríà àwọn ẹlẹ́ni tí wọ́n là wọ́n là kó ń bi ìparun eléyìí tí ó ṣe àwọn yòókù tí wọ́n pín yẹlẹyẹlẹ àwọn ni wọ́n bọ́ lọ́wọ́ gbogbo aburú nílé ayé ń bí wọ́n bọ́ lọ́wọ́ àdádálẹ̀ wọ́n bọ́ lọ́wọ́ ọ̀parun wọ́n bọ́ lọ́wọ́ ewu láyé ń bí tó bá di lọ́la gbẹ́ndàlù kìyàmù àwọn ni ọ̀la tí ó bọ̀ lọ́wọ́ ọ̀nà tí ó bọ̀ lọ́wọ́ ìyá rẹ̀ àwọn lẹni tí ó ṣoríire láyé ń bí àti lọ́la kìyàmù kí ló dé torí pé wọ́n dúró dọ́gba ni lórí òdodo wọ́n di ohun àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n dì mú bákan àwọn ahlu sunnati wal jamaa pè wọ́n ní al-firqatu àfi látàrí tó nínú hadith tá a ti wí sáájú yẹn tánàbí sallallahu alayhi wa sallam tó ti sọnù rẹ̀ pé fasataftariqu hadhihi al-ummatu ala thalathin wa sab'ina firqa kulluha fi an-nari illa wahida wa hiya al-jama'a al-umma yìí náà yóò pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin gbogbo wọn pátá ní ọ̀wọ́ náà àyàfẹ́ yọ̀kan ṣoṣo àwọn náà ní aljamaa nínú riwaayà kan hum ala ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn tí ń bẹ lórí ohun tèmi àtàwọn sọ̀hábà mi tá à ń bẹ lórí rẹ̀ lónìí torí àwọn máa ń ròyìn ahlu sunna wípé àwọn ni al-firqatu an-najiya àwọn náà lẹni tó pọ̀jù nínú àwọn mùsùlùmí ní ìbẹ̀rẹ̀ sí islam àwọn náà sì ni alagbalógbò mùsùlùmí ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn là wọ́n bọ́ lọ́wọ́ àdádálẹ̀ wọ́n là wọ́n bọ́ lọ́wọ́ àfọpọlọ gbé kalẹ̀ yàtọ̀ sí àwọn míì àwọn náà sì ni àwọn làwọn ẹni tó ṣe wípé wọ́n bọ́ lọ́wọ́ yíyapa pínpín yẹlẹyẹlẹ àdádálẹ̀ àti ìfẹ́nu àwọn bọ́ lọ́wọ́ rẹ̀ o nínú àdìsí mi anabi sallallahu alayhi wa sallam ó ní la tazalu ta'ifatun min ummati لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله أو كان الأمم ونية ونقبو لن تسيب orí òdodo tí wọ́n wà láti máa ràn wọ́n ṣe àti pé ẹni wìn wọ́n dànù kò ní rí wọn ṣe ní sùtá kan bákan náà ní yapa sí wọn ká ti rí wọn gbèsè títí tí àlámàrí Allah tí ó fi dé wọn ní títí tí wọ́n fi kú wọ́n ní títí tí gbẹ̀ndà kìyàmọ̀ fi dé bẹ́ẹ̀ ni alùsùnà ọmọ sẹ́kù láyé náà ni ọba àti ẹ̀ nífẹ̀ẹ́ sí wọn ọba àti ẹ̀ kórìíra wọn as-salafiyun wọn bẹ láyé náà ní títí láéláé ńgbà tí alùbídíà ò ní tán alùsùnà sì wá fẹ́ tán ńgbà tó ṣe pé alùbídíà ọmọ abẹ náà ní lọ́lọ́gbàràgàdà kí ló wá fẹ́ fòpin sí bíbẹ ahlùsùnàti wal jamaa al-imam Abdul Qahir al nínú tírà wọn nínú tíra wọn al-farqu bayna al-firaq wọ́n ní wọ́n sọ nípa àwọn ahlùsúnnàtì wàlùjàmáà wọ́n ní wa humul firqatu najiyah àwọn náà làwọn ẹni tí ó là àwọn làwọn ẹni tí ó là bákan náà alimami Shatibi nínú tíra wọn al àwọn náà ní wọ́n ní fasaliku fasaliku sabilaha ma'adudun filfirqati najiya ẹnikẹ́ni tí bá ti ń tọ́jú ọ̀nà àwọn sahaba yìí wọ́n kà á pọ̀kan lọ́jẹ́ nínú àwọn ẹni tí ó là abẹ́ Allah kọ́dàkùn kó sí wa lọ́kàn nínú àwọn ẹni tí ó là yìí bẹ́ẹ̀ náà la rí sheikhul islam ibn taymiya àwọn náà sọ ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú tírà wọn al-aqidatu al-wasitiyya. Al بكنا نينو مجموع الفتاوى اتي اتولي علماوا الشيخ عبد العزيز ابن باز رحمه الله تعالى وانا اتي اسو ترى تراوا اللي تامسي مجموع مجموع فتاوى ومقالات متنوعة للشيخ ابن باز شيخ ابن باز صحيح الفرقة الناجية هي الجماعة المستقيمة على ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه رضي الله عنهم أونا لو جماعة تودروا دقبا لولي انت نبي أتوا صحابة لي توان بلولي لي تا ìbéèrè kan ni o kí ni ìdájọ́ wípé kí n darapọ̀ mọ́ àwọn ahlu sunnati kí n darapọ̀ mọ́ àwọn asalafiya. lẹ́yìn ti dáhùn ìbéèrè pé sódìgbà ọba tó dọ̀kan nínú wa lóòótọ́ jẹ́ mùsùlùmí ni a sọ pé rárá o ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n aládàáda alẹ̀ níìsín ìbéèrè ni pé kí wàá ní ìdájọ́ kó darapọ̀ mọ́ wọn kó dọ̀kan nínú àwọn ahlẹ̀ sunnati wal jamaa dọ̀kan nínú àwọn asalafiya apá kan nínú àwọn èèyàn ní ayé wa tá gbogbo ẹnu rẹ̀ wípé ẹ̀yin èèyàn ẹ má dá wọn lóhùn o ẹni tó jẹ́ ọ̀ràn yàn lórí wa òun náà ní ká ṣe ní tó ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ kí wọ́n ní tó fi pa wá láṣẹ ó ní islam nìkan kì í ṣe nǹkan mi allah kò sọ fún wa ká ṣe súnà kankan kò sọ fún wa ká darapọ̀ mọ́ àlùsúnà kankan kò sọ fún wa pé ká di sàlàfíà kankan torí ẹ má pòun lálùsúnà ẹ má pòun sàlàfíà kí ló dé ó ní ṣebí allah sọ pé inna ad-dina inda allah islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah òun náà ní islam Olúwa Ẹlẹ́dàá wa ó sùn ti pàkíyèsí wa wípé ká gbìyànjú láti rí i pé a kú àyàfi ká jẹ́ mùsùlùmí ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ó ní olú ẹlẹ́dàá ọ̀ sọ pé wala tamutunna illa wa antum sunniyin illa wa antum salafiyin olú ọ̀ sọ pé ẹ ò gbọ́dọ̀ gbà láti kú àfikẹ́ jọ́nsọ́nà àfikẹ́ jẹ́sàlàfíà olú ẹlẹ́dàá ọ̀ sọ bẹ́ẹ̀ torí ra abukata kékeré kan máa pè á lọ sídìí súnà kan àbí sàlàfíà kankan bẹ́ẹ̀ lónítàn sọ ọ̀rọ̀ yìí tẹ́sí ma pé tí bá sọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ eléyìí tán sọ tí ò ṣe déédéé oní ọ̀padà gbọ́ àtúnṣe rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí báyìí tí o bá ń bẹ nínú ẹni tó ti gbọ́ àlọ́ yun àbọ̀ ló ń gbọ́ ní ìsìn yìí báyìí àwa ń fẹ́ kọ́ dákun kó o ti torí ẹ̀sìn Islam eléyìí tí wọ́n ń ṣe tó ṣe pé ìwọ náà yẹ kọ́ ọjọ́ kan nínú ẹni tí wọ́n máa ṣàlàyé rẹ̀ fẹ́ni tí ọba mọ̀ ọ yẹ kí Islam yìí kó yé gbogbo wa ìwọ náà tètòrí yìí pé ìpèpè lọ sí díẹ̀ sí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa ló di wọn bí kálukú bá ṣe lágbára mọ́ múndé ti gbọ́ ẹni tí ọba gbọ́tà lákọ̀ọ́kọ́ kọ́ gbọ́tà lẹ́ẹ̀kejì yìí báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò ṣe déédéé o nítorí pófin ṣẹ̀ríà sọ yìí pé ádámù làálmi laysa dalilan ala al-adam èmi ò mẹ́rí tó ní kí n ṣe súnà tó ní kí n jọ́kan nínú ahlu sunnati wal jamaa mi mẹ́rí kan tó ní kí n jọ́kan nínú àwọn salafiyya eléyìí ò túmọ̀ sí wípé kọ̀sẹ́rì kan tó sì sọ wípé kí n jọ́kan nù wọn èmi ní nǹkan mà ń tọ́ka sí pé èmi ọ̀ma ni ṣé ìwọ ọ̀ma ni ìpolówó ẹlẹ́dàá wa ó ti pa wá láṣẹ nínú alukur'an àtẹ̀mí àtiwọ́ ipe ká gba gbogbo ntànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá mú wa fún wa ká gbà ṣé bolówó ẹlẹ́dàá sọ fún wa nínú suratul Hashr ayé ẹlẹ́ẹ̀keje ó ní wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí bá mú wa fún yín má min alfadhil umum nínú àwọn gbólóhùn tó fẹ̀ tó kárí ni gbogbo ntànàbí bá mú wa fún yín ẹgbà wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí bá sì kọ̀ fún yín jìnnà sí kò sì sí ìyapa ẹnu láàrin èmi àti wọ wípé sunna ọ̀kan ló jẹ́ nínú ntànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa fún wa nínú hadith eléyìí tó ṣe é pé alimami ahmed abu dawud àti àwọn míì wọ́n gbé jáde ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ahadith eléyìí tó ṣe pógun rege anabi ni ala inni utitul qur'ana wa mithlahu ma ẹ tẹ́tí ẹ gbọ́ afunmilá qur'an bẹ́ẹ̀ ni a tún fún mi nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn olùmọ̀ ẹnu wọn sì kò pé irú alukur'ani tá a fún anabi pẹ̀lú alukur'ani ni kíni òun náà ní sunna a sì tún mọ̀ pé anabi tiẹ̀ tún pa wá lásì ó ní ká di sunna mu ó ní aleikum bi sunnati aleikum bi sunnati tọ́ a wà bìyín léèrè sẹ́gbà pé anabi sọ̀rọ̀ yá abẹ́ gbà nínú kó sọ àgbà àbí kó sọ àgbà tó bá sọ àgbà pé anabi sọ̀rọ̀ yìí a sọ fún wa pé kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ yín aleikum bi sunnati ala inni utitul qur'ana wa mithlahu ma'a ṣé ìròyìn lànà bí ń fún wa ni àbí ń pa wá láṣẹ aleikum bi sunnati aleikum bi sunnati ilizamu sunnati ṣé asẹlẹlẹ yàbí fún aróyìn àbí wọn lè rè tí wọn bá ní à ẹ asẹlẹ anabi sallallahu alaihi wasallam ń pa wá ǹjẹ́ táwọn ibi wa pa á láṣẹ sá àfetí pàlàbà rẹ̀ ni àbá tẹ̀lé wọn bá ní ẹ á tẹ̀lé náà ni á sọ pé báwo lẹ́yìn ti ṣe tẹ̀lé báwo lẹ́yìn ti ṣe tẹ̀lé wọ́n ní àtẹ̀lé súnà náà ni ókè tẹ́bá ti tẹ̀lé súnà léde lárúbáwá tó máa pè ní ahlu súnà ṣé wọ́n sì sọ àbí wọn ò sì sọ. àwọn pé níta ń fà náà nù <laughs> tẹ́yìn bá ti tẹ̀lé súnà ẹ ti di kíni ẹ ti di ahlu súnà ẹ má pèrè ayín bẹ́ẹ̀ àmọ́ ẹ má tẹ̀lé súnà kò sí wàhálà mẹ́ kò ẹsẹ̀ dìgbà tó bá pèrè rẹ bẹ́ẹ̀ má tẹ̀lé súnà kárí pọ̀ yapa kò ẹsẹ̀ dìgbà tó bá pèrè rẹ ní sálàfí ọ̀ ń tẹ̀lé ojú ọ̀nà àwọn aṣíwájú rere ó fi súnà nábì ṣeré ah, kò sẹ́dìgbà tó bá pera rẹ bẹ́ẹ̀ so torí ẹ ìwọ wa sọ pé ọ̀ ń tẹ̀lé súnà bọ̀ tí wọ́n ṣe àlù súnà kí wọ́n ní túmọ̀ alaykum bi sunnati tó bá tiẹ̀ sọ pé ànábì ọ̀ sọ bẹ́ẹ̀ ànábì ọ̀ sọ bẹ́ẹ̀ á sọ pé abẹ́ kí ni ká gbé sí sáà tán fọpọ́ lọ́rọ́ ni àbí kọ́ńdẹ̀ ẹ. àdìsí tí wọ́n fọpọlọ rọ ni àfọpọlọ gbé kalẹ̀ irọ́ ni lédè kúkúrú nítorí pé ọ̀rọ̀ kan wà nù rẹ̀ tá a fi lè gbàgbọ́ ẹ sàn wọ́n ní wa sunnatil khulafa irrashidin almahdiyin min ba'di torí alkhulafa irrashidun ò tí ì sí láyé ànábì bóòlù ṣe pé khulafa irrashidun ọ̀ wà ọ̀dà bóòlù ṣe mọ̀ pé dàjà ló ń bọ̀ bóòlù ṣe mọ̀ pé ànábì Ìsá ń bọ̀ bóòlù sì mà pé nígbẹ̀yìn ayé òun ọ̀yọ́gba bíi títí máa wọ̀ afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. wọ́n ní sáà nàbí ma pé nǹkan kan máa jẹ́ khulafa'ur rashidun lẹ́yìn rẹ̀ ni abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ anabi ni ẹtẹlẹ àwọn méjèèjì tí ń bọ̀ lẹ́yìn mi yìí abi bakrin àti umar bóòlù ṣe tún màyún. torí ẹ wàhálà ń bẹ o iná ló ṣe jẹ́ pé ní tí o bá tẹ̀lé súnà yọ kò ní fẹ́ gbọ́ torí kò tako fundamental root ní táwọn ń tẹ̀lé torí akramakumullah gbogbo eléyìí ó fi hàn ṣé ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa wípé àlùmọ̀ mi ó pin yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo ní ọ̀la kí ni sọ fún wa tó o bá lóye gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú ẹyọ ọ̀kan ṣoṣo àbí wọ́n fẹ́ sórí ibu ni ìwọ ọ̀fẹ́ wà lìjánà ni ọ̀fẹ́ wọná ni ah wàláì gbogbo aláfẹ́ sórí ibu gbogbo aláfẹ́ wà lìjánà gbogbo aláfẹ́ là aha olóyè lọ̀rọ̀ ń bá wí a jẹ́ pé má gbà láti kú àfikọ́ ọjọ́ kan nínú àwọn eléyìí tọ́ lẹ́yìn náà a ti ẹlẹ́dàá ti sọ pé fásitì àlù ahla dhikri in kuntum la ta'lamu kìí ṣe dandan ní kí gbogbo wa máa yanu ká máa pa à ń sọ nípa ẹ̀sìn Allah torí pé ìmà kí ni mo fẹ́ máa parọ́ mọ́ Allah sí sọ́yìn mọ̀ kí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wa an taqulu ala Allahi ma la ta'lamu kẹ́ ẹ máa sọ nípa Allah ń tẹ́ mà ah, wọ́n ti pè mí ṣéwù kí ni kò túmọ̀ sí pé gbogbo nǹkan mọ̀ mà nǹkan béèrè lọ́dọ̀ tiẹ̀ ni pé kí lọ gbọ́ yé nú àdìsí wọ́n ní ká dọ̀bálẹ̀ farara kò pé ká má ga tó ń tipa ní ká má dọ̀bálẹ̀ o òwe yorùbá lè léyìn o pé dọ̀bálẹ̀ farara kò pé ká má ga òwe lásán nù á pé ká dọ̀bálẹ̀ akaramakomola ńgbà tó bí ẹnìkan léèrè sọ á túmọ̀ sí pé wò ní màmá nù aha olú ẹlẹ́dàá wa ni walau radduhu ila rasuli wa ila ulil amri minhum la'alimahu alladhina yastanbitunahu minhum. tó bá kàn dá padà sọ́dọ̀ ànábì wọ́n dá padà sọ́dọ̀ àwọn nínú wa àwọn ẹni tí máa bá ń máa ń yọ ìdájọ́ látara kìtàbù sunnah kọ́ bá yà wọ́n tẹ́lẹ̀ bá ti yé wa ajẹ́ ikpe sànàbí ká darapọ̀ mọ́ àbí ká darapọ̀ mọ́ ibi tá à ń lọ nù ká darapọ̀ mọ́ àbí òní ká darapọ̀ mọ́ òní ká darapọ̀ mọ́ sọ gbogbo wọn iná ni wọ́n wà kí ni wọ́n ń pa lóòwe fún ọ́nbẹ̀ o darapọ̀ mọ́ ẹ̀yọ̀kan yẹn torí kọ́ ọmọ bàá dẹni tí wọ́n padà wá ṣègbè. àwọn ahlus sunnati wal jamaa àwọn dẹni tó sọ yìí pé àwọn máa ń tẹ̀lé al àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo nǹkan tí wọ́n bá ṣe àti gbogbo nǹkan tí wọ́n bá pàtì nǹkan yẹn kéré tàbó tóbi. àwọn ahlùsùnàtì wàlìjàmáà wọn kì í tẹ̀lé o wọn yìí tẹ̀lé èrò lásán o èrò orí àwọn èèyàn wọn o gbogbo ideology rẹ ọ̀dọ̀ rẹ ní ọ̀ma o alùsùnà gbogbo nǹkan tí wọ́n padà sí di kitab ọ̀sùnà ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sálẹ̀fù ummati wọn anabi wọn o wọn o. kò sì sẹ́nìkan tí wọ́n lè fi òdodo tí wọ́n dì mú gba pààrọ̀ pẹ̀lú ẹ̀ gbígbẹ́ àfẹlẹ́ ilẹ̀ torí káàrin wọn mọ̀ bá dàrú àpékin alùsùnà kọ́lélẹ̀ yẹn tọ́ torí ẹ̀ alùsùnnati wal jamaa gẹ́gẹ́ bí Ibn Taymiyyah ti ṣe ó ní thumma min tariqatihim ittiba'u athari rasulillahi sallallahu alayhi wa sallam batinan wa zahira nínú ojú ọ̀nà tàwọn ahlu sunnati wal jamaa oníkó máa ń tẹ̀ lórí pa anabi sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba wal mashi ala zahiri sunnati wa wadihiha wọ́n sì máa ń tọ èyí tó hàn nínú sunna àti èyí tó hàn gbangba nínú ẹ̀ wọ́n ti báyìí. سبل السابقين الأولين من المهاجرين والأنصار wọ́n sì máa ń tẹ̀lé àwọn ojú ọ̀nà àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn almuhajirun àti ansor wàtìbáàrù wàsíyàtì rasulillahi sallallahu alayhi wa sallam haythu qal wọ́n sì máa ń tẹ̀lé àsọtẹ́lẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam níbi tó ti sọ yìí pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ir-rashidin al-mahdiyyin min ba'di. تمسكوا بها وعضوا عليها بالنواجذ واياكم ومحدثات الامور فان كل بدعه ضلاله هني اصطلى النبي او اهل السنه من تلي ادي سنه ميمو ادي سنه وارولي او اني يعني تافي منا تاونا ما في امانه تو دي لين مي ادي سنه تي ونام تمسكوا بها ادي مو وعضوا عليها بالنواجذ اي باري كاين òun náà ní ká fi dì mú wa iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fáwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ fa inna kulla bid'atin dalalah torí pé àánú ní gbogbo àdádálẹ̀ àwọn ahlu sunnati wal jama'a àwọn máa ń pé ọ̀rọ̀ iná lọ́rọ̀ Allah ìlànà ìmànà eléyìí tó jẹ́ oore jù mana anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń fún ọ̀rọ̀ Allah lọ́lá lórí ọ̀rọ̀ gbogbo ẹlòmíì wọ́n sì máa fún ìlànà tànàbì sallallahu alayhi wa sallam àti maná rẹ̀ wọ́n máa fún lọ́lá lórí gbogbo maná gbogbo èèyàn torí ẹ̀ ni wọ́n sì máa ń pè wọ́n ní ahlul kitabi was sunnah àwọn tí di kitaaba àti sunna mu wọ́n sì ń pè wọ́n ní ahlul jama'a li'anna al-jama'ata ijtima nítorí pé jama'a ni ká péjọ pọ̀ ká má pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn wa didduha al atòdìjẹ rẹ̀ òun náà ní ká pín yẹlẹyẹlẹ so torí ẹ̀ ló ṣe jẹ́ pé al-ijma' òun náà ní al-aslu thalith lọ́dọ̀ ahli sunnati wal jama'a al-ijma' ntẹnu àwọn sahaba àtàwọn tó dé lẹ́yìn wọn kò lé lórí òun náà ní kẹta eléyìí tí ahli sunnati wal tí wọ́n máa fi sẹ̀rí torí rẹ̀ nínú ìròyìn ahli sunnati wal wọn náà ní pé wọn máa ń tẹ̀lé alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnu wọn sì máa ń kó lórí òdodo ntí alùsùnà kan sọ ń bí iná lọ gbọ́ ń bomi nítorí pé kìí sì fẹnu ni wọ́n ń sọ kìí sì sáì màkàn ìdí nìtọ́rọ wọn fi máa ń jọra wọn wọ́n sì máa ń ran wọn lọ́wọ́ wọ́n máa ń ran wọn lọ́wọ́ lórí dáadáa àti ìpáyà Allah àwọn kì í rara wọn lọ lórí ìbàjẹ́ ẹ má jẹ gbé owó ànígbà gbogbo bó ṣe yẹ ká ṣe náà láṣe wọ́n fẹ́ wú ẹgbẹ́ wa ni wọ́n fẹ́ káwọ́ ọbẹ̀ má ni wọ́n fẹ́ sọ wá dìtàn abadan ahlùsùnà kì í ṣẹgbẹ́ làwọn ṣe dípò pé wọ́n á sọ pé àwọn rara wọn lọ́wọ́ torí kẹgbẹ́ ọmọ wò kàlà àwọn ahlùsùnà ti wal jamaa àwọn ajá ni tó ṣe pé alkitabu wa sunnatu wal ijma'u àwọn kì í fi ṣeré rárá o gbogbo ntẹ alùsùn náà bá ṣe gbogbo ntẹ ọba pàtì wọn wò kìtàb àti sunna àti ìjìmá orí bẹ́ẹ̀ làwọn sì ń lọ àwọn kì í yapa o torí ẹ̀ tí a bá wò wò títí di òní táwa wà nù rẹ̀ lónìí a rí pé àwọn ahlus-sunnati wal-jamaa gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n rí wọ́n máa ń fẹ́ láti má yapa sí al sunna anabi sallallahu alayhi wa sallam àti ntẹnu àwọn mùsùlùmí bá kò lé lórí eléyìí máa ń bí wàhálà fáwọn ẹni tó bá jẹ́ pé àwọn ò sí lórí alkitaabu wa sunna àwọn ẹni tí kìí ṣe ahlu sunnati wal jamaa àwọn ẹni tí kìí ṣe salafiya ó máa ń bí wàhálà fún wa ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n mọ̀ fẹ̀sùn kan àwọn ahlu sunnati wal jamaa wípé àwọn jùmọ̀dáwò ni wọ́n tó dípò kí wọ́n sọ pé jáàmì dúnà ni wọ́n wọ́n ní jùmọ̀dáwò ni làwọn ahlu sunnati wal jamaa wọ́n kàn gan sójú kan náà ni àfi bíi ọ̀rọ̀ kan náà gbogbo wọn máa sọ à ń pè wọn pé kí wọn sọ báyìí wọn tún máa sọ nǹkan míì kí ló hàn fẹ́ ká sọ ṣé ká tako kìtàbù wa sunna ni. wọn lẹ́yìn lẹ jẹ́ ká lè ṣọ̀kan ìṣọ̀kan rú èwo ìṣọ̀kan tá a bá ti ṣe ní ìyapa sí alukur'an àti sunna ní ìyapa sí alejima ẹ fọwọ́ mu ẹ̀yin máa dá sí ẹ̀yin máa dá sí kò sí ní fẹ́ fi ṣe. wọ́n sọ ẹ n ti ṣẹlẹ̀ láyé nísìn ẹjẹ́ awòye sí torí pé àwa náà lè sínú ilé ayé ká korí bọ́lẹ̀ ká wá nasẹ̀ sókè òsì òsì ń bẹ̀ ó ní bó ṣe pin à ń bẹ̀ ń bẹ̀ ó lè bá wọn dá sí. à ń bẹ̀ ń bẹ̀ ó yẹ ká lè dá sí i alùsùn á sọ pé a pé ká má dá sí i àmọ́ pẹ̀lú báwo la ṣe dá sí i ṣé ká dá sí i lọ́nà tá a fi ní tako kìtàbù sunna àbí ká dá sí i lọ́nà tá a fi tako kìtàbù sunna wọ́n sọ pé kìtàbù sunna ẹja fi kan gbogbo nǹkan kìtàbù sunna kìtàbù sunna kí á ní ká máa wí o ad-dalalatu wal khasara ṣe ní ká máa wí. akramakumullah torí ẹ ẹ̀rí gbogbo àwọn oníṣẹ́mi jù wọ́n máa bà wọ́n jẹ́ lọ wọ́n máa bà wọ́n jẹ́ fẹ́ni tó súnmọ́ wọ́n máa bà wọ́n jẹ́ lọ́dọ̀ ẹni tó jìnnà gbogbo ọ̀nà tí wọ́n bá ti láǹfààní àti bà wọ́n jẹ́ wọ́n bà wọ́n jẹ́ lè má dá nítorí pé kò wù wọ́n kí súnà wà kò sì wù wọ́n kẹ́nìkan darapọ̀ mọ́ nítorí pé tí a bá ti darapọ̀ mọ́ jàmá wọn dínkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ti rẹ́yìn mú ẹ̀yin ti ń bẹ nínú ọgbà àbí tí wọ́n kó àwọn ọmọlẹ́yìn sí ẹ̀yin wá gbọ́ nípa súnà ẹ wá rí i pé ọ̀nà ni ọ̀nà àtọ̀ ni fẹ́ni tó bá fẹ́ sórí ire láyé àtàlùkìyàm ọwọ́ kúrò láàrin wọn wọn wá ti wá rí i pé wọ́n ti kúrò láàrin àwọn ọ̀nà dà tẹ́lómi náà tún ní kúrò láàrin àwọn kò sí ọ̀nà tá a fẹ́ gbà tó ká máa ba súnà yẹn jẹ lọ tá ti ń bàjẹ́ àwọn ọmọlẹ́yìn wo fi kórìíra rẹ̀ wọn ò fi ní darapọ̀ mọ́ wọn. Allahu akbar ẹ sì máa pé kìí ṣe gbogbo ní ń takò iná lọ́sàláìmà pípé nǹkan yẹn ò jódodo nífi ń takò kìí ṣe gbogbo ní tíyẹn máa ń takò láyé ìní ọ̀sàláìmà kó dodo ni lọ́fà nífi ń takò àìmọye kan ni wọ́n máa takò tó ń ti pé wọ́n máa kó dodo ni wọ́n máa wá pé òdodo ń bàjẹ́ wọ́n máa pé òdodo ẹni rọ́ wọ́n máa fi funfun pé dúdú nítorí wọ́n fẹ́ kókòrira rẹ̀ sáwọn kan lọ́kàn ìwọ làánú sẹmi fún ẹ torí ẹni tó ń tẹ ẹ̀jẹ̀ tó fẹ́ sí ọ lọ́nà ó ń ti mà wàláyé ọmọ gbàtí wọ wọn ni miskin táànù sẹmi fún ọ kí ló dé tó a sọra rẹ di nǹkan tí wọn rí mú rọrùn tí wọn mú ọ kó nídìí títẹ̀lé ti anabi muhammad sallallahu alayhi wa sallam ní tó fa àwọn sọ̀hábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀. tó fi wá jẹ́ pé àwọn ideology tó dénjẹ ta àti ni wọ́n ń tẹ̀lé ọ̀ọ́ nígbà tí èsì pé wàhálà yìí mi ọ̀ sọ̀kalẹ̀ ṣé báwa pẹ̀lú rẹ àti gbà ìgbà nàbí nàbí gbẹ̀yìn gbà alukurani mi ò ní sọ̀kalẹ̀ sunna mi ò sì tí ọ wà kí ni tó kù fẹ́mi pẹ̀lú rẹ ká tẹ̀lé ni. ṣé ká tẹ̀lé pẹ̀lú àwọn èrò orí tèmi àbẹ́rò orí tiẹ̀ láà ká tẹ̀lé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn wa rere torí tá a bá fẹ́ wo àwòkọ́ṣe èèyàn àwa tá à ń bẹ láyé kọ́lọ́yẹ kán máa wà àwòkọ́ṣe torí ẹni tí ń bẹ láyé ẹ̀rí pọ́tọ́ lọ̀rọ̀ tó sọ lánàá ọ̀tọ̀ létí ọ̀sọ̀ lónìí èyí ti kú ni wọ́n máa tó bá jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀mí àtiwọ́ ìpèníjà ńlá lélẹ́yìí wípé àwọn ẹni tá a máa wà wòkọ́ṣe àwọn náà ni salaful ummati salih àwọn aṣíwájú wa àwọn ẹni rí tí wọ́n jẹ́ àwọn sahaba nabi wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ẹni tí ń torí pa wọn kò tí yọ ahalusunna àwọn ni khayrun nasi lin nas àwọn lẹni tọ́jẹ́ ni rẹ́jù fáwọn èèyàn àwọn ni khayru nasi lè nasi àwọn lẹ́ni rẹ́jù fáwọn èèyàn ó wà nínú hadith abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma hadith tó gùn ọ̀rọ̀ yìí wà nù ẹ̀ faman ahabba an yuzahzaha ani naar torí náà ẹnikẹ́ni tó bá wù pé olúwa gbóǹjìnà sínú wa yudkhala al-janna kásìfisà al falyatihi maniyatuhu wa huwa yu'minu billahi wal yawmil akhir kọ́ ya má gbà pé kíkú ó dé wá bọ̀ àfi kọ́ jẹ́ni tó gba Allahu gbọ́ tó sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ wal ya'ti ila nnasi alladhi yuhibbu an tu'ta ilayhi kó o sì máa ṣe sáwọn èèyàn irun tí wọn náà ń fẹ́ kún ṣe sí ọ máa ṣe sáwọn èèyàn irun tó ń fẹ́ káwọn èèyàn ṣe sí ọ. al nawawi rahimahullah wọ́n ní wa hadhihi qa'idatun muhimma eléyìí jẹ́ ìpìlẹ̀ kan eléyìí tó ṣe pọ́ pàtàkì fa yanbaghi al-i'tina'u biha ó sì yẹ ká sàmójútó rẹ̀ o wa anna al-insana yalzamu alla yaf'ala ma'a an-nasi illa ma yuhibbu an yaf'aluhu ma'a kéèyàn ó dún ní máa pé èmi ò ní í ṣe nǹkan kan sáwọn èèyàn àyàfi tèmi náà fẹ́ kún ṣe sí mi síbẹ̀ làwa rí sọmọ kó ń bú àwọn ọmọ làkàtà rẹ̀ ò ń bú wọn nítorí pé wọ́n pàkíyèsí rẹ pé nǹkan tó ń ṣe ọ̀dà ẹ sì mọ̀ pé ní tí ọ̀dà kò lè níròyìn méjì ju wípé ọ̀dà lọ ẹgbọ́n tí Ànábì wa sọ fa inna kulla muhdathatin bid'a kí ni muhdatha bid'a kí ni bid'a muhdatha ẹ wá sí Yorùbá a ní gbólóhùn mi ta fẹ́ fi túmọ̀ rẹ̀ fa inna kulla muhdathatin torí pé gbogbo àdádálẹ̀ bídà àdádálẹ̀ yorùbá ní tí ọ̀dà kò lóko méjì ọ̀dà náà ni ọmọ máa jẹ ire ẹ̀wẹ̀wẹ̀ sólókọ méjì ire nire ń jẹ torí ẹ wọ́n ń pàkíyèsí rẹ nítorí pé ẹni tó bá mọ nǹkan kan pé kò dáa tọ́wárí pé ní tí ọ̀dà yín lọ́mọlàkejì òun ṣe nínú dáadáa ahlùsùn nànú an ta'ti an-nas ma tuhibbu an tu'ta kọ́ ọ máa ṣe sáwọn èèyàn ní tí wọn náà ń fẹ́ kún ṣe ṣe ọ. bá rí i pé ìgbẹ́ bẹ lẹ́yìn ẹsẹ̀ mi sọ fún mi náà má tẹ̀mí jẹ má pè lẹ́rẹ̀ nítorí tí wọ́n bá pè lẹ́rẹ̀ má padà wọ àárín àwọn èèyàn níbi tí eṣinṣin ò ti sí ti ń kun ẹnìkankan àwọn eṣinṣin yamakan wọ́n bẹ̀ mí wọbẹ̀ oníkálukú ọmọ apẹta lẹni tó gbé ìgbẹ́sẹ̀yìn ẹsẹ̀ tó fi wọlé síbí ìwọ sì ti síwájú rí mi pẹ̀lú ìgbẹ́lẹ́yìn ẹsẹ̀ ọwọ́ ni ana akhuka fillah ọ̀ ah, lasta lasta akhi fillah torí tó bá jẹ́ akhi fillah ò ní rí gbẹ́lẹ́yìn ẹsẹ̀ mi kọ́ máa wò ó sì mọ̀ kí mọ́sálásí mọ́ fẹ́ wọ̀ wọ́n ní ẹpanumá àwọn eṣinṣin pọ̀ láwùjọ yìí táwọn bá sì ti rí tí nǹkan kan yà á lẹ̀ tó di kòtò ibẹ̀ ni wọ́n máa dojú kọ ìyẹn ni pé àwọn eṣinṣin máa máa wọnú ọ̀nà ọ̀fun yín ọwọ́ á ní òun bú mi òun bú mi pé mo yanú lẹ̀ ẹ dákun ṣé mò ń bu ọ̀nà ẹnu tẹ́ ẹ lẹ̀ ń kọ́ bá mu níbí o. àwọn eṣinṣin kún àwùjọ yìí o táwọn bá sì ti rẹnu ní yíyà á gbogbo bi tó di dò ni wọn máa ṣe kí ni náà máa fẹ wọ ọwọ ni mò ń bú ya ìyanu lẹ̀ ọ̀dà kò burú ẹ̀fẹ́ nu yín lẹ̀ yíyà lẹ̀ tẹ́ sísìn bá ti kó bẹ̀ pàápàá sísìn ilé ìgbẹ́ sẹ́ẹ̀ mọ̀ pé oníkálukú ọ̀kọ̀gbọ́n sàwàlẹ́lẹ́ akaramakomola mọ́ a sọ ìpẹ́tọ̀ ẹrù tẹ́ gbé sórí yẹn o ọ̀kan ti fẹ́ yẹ dànù bẹ́ẹ̀ o. tẹ́ bá sọ̀kalẹ̀ kẹ́ tuntun tó onímọ̀ bọ́ wí ń bọ́ wí ń bọ́ wí nítorí pé mi ń fẹ́ kó sòfò ẹrù rẹ ni mọ̀ ń kó jẹ́ pé bá a bá ta ká mọ̀ pa ta bá a bá ta kọjọ ọmọ dínkù láì jẹ́ pa ta wọn á pàkíyèsí rẹ wọn ni tó ń ṣe ọ̀dà tó jẹ́ pé ìwọ gan alára sẹ́ẹ̀ mọ̀ pé nínú ìgbésí ayé wa a máa ń mọ òdodo àmọ́ pọ̀lọpọ̀ yìí fẹ́ sọ nítorí sábàbí kan àbí sábàbí mi nítorí àǹfààní kan àbí ìnira kan àwọn èèyàn fẹ́ sòdodo àmọ́ nínú ara èèyàn èèyàn máa ń mọ òdodo lódodo lọ́kàn èèyàn èèyàn ò ní pe dúdú ní funfun kò sì ní pe funfun dúdú àmọ́ nítorí àwọn àǹfààní kan àbí àwọn àdíwọ́ àbí ìnira kan ìyẹn lè máa sọ jáde lẹ́nu wípé òdodo ń kèé sòdodo irọ́ lásán ni wọ́n ń pa àmọ́ wọ láàrin rẹ sí Allah láàrin rẹ sọ́kàn rẹ ọmọ dáadáa òdodo ni wọ́n sọ. torí ẹ̀ làwùsà ṣe pòwe wọ́n ní baki shi yake karya ban ẹnu ló máa ń parọ́ ọkàn kì í parọ́ ẹnu ló máa ń parọ́ ọkàn kì í parọ́ ọ̀pá kéésì rẹ pé àwọn nǹkan yìí àwọn nǹkan yìí ọ̀dá kódà àwọn ò tiẹ̀ máa ma pàkíyèsí rẹ wọn ò dojú ọ̀rọ̀ kọ wọn kàn sọ pẹ́ni tí máa ń ṣe báyìí o ànú ni o ọwọ́ agbe hari oníwà wọn bá wí wọn fẹ́ dáadáa ń ṣerú ni. ẹ ó ṣe jẹ́ pé da níta ṣe yẹn da ọwọ́ abẹ́rẹ́ ni wọn ebú ní kóńgò kóńgò ọ̀hún ebú n'i báàfù báàfù fáwọn ẹni tó sọ pé n tó nítorí pé a wa mo wá kíyèsí pẹ́nu ń rùn mo ní ah, mo rọ kan toothpaste kan ṣẹ̀ṣẹ̀ jáde ní ìsìn ó tiẹ̀ da púpọ̀ tí yẹn bá ń lò ó da púpọ̀ mí sọ pẹ́nu rẹ̀ rùn tí yẹn bá ń lò ó da púpọ̀ ẹ bóyá mo lè bá yín rà kan wa ọ̀hà ni ò ń bú mi pẹ́nu mi rùn mí sọ. ó wúlò fáwọn ẹlẹ́nu rúnrùn àmọ́ mi sọ pé ìwọ wà nù wọn. ọwọ́ ni ìwọ ni mò ń bá wí mo ti ń bú ọ mo ti bú ọ jẹ́ ẹ kíní ká kí àbàbà ah, kí ló dé kí ló dé yóò bá sọ pé ẹni jẹ tẹ̀tẹ̀ kó ń lára ń fò. se ń bẹ́ẹ̀ súnà náà tó tó tíwọ́ náà lọ́n tẹ̀lé ká máa bú èbú ṣé ń bẹ́ẹ̀ súnà náà tó lọ́n tẹ̀lé ká máa ń súnà náà ká máa sọ̀rọ̀ tọ̀ríkọ̀ ká sì ni torí kó ń tọ̀ríkọ̀ ló máa ń sọ̀rọ̀ báwọn ó lè ní ọ̀rọ̀ tó ń sọ ibẹ̀ yìí táwọn mọ̀lẹ́kà bá dé mọ̀lẹ́kà bá wò ìwọ wo <laughs> ẹ rí i pé nǹkan lágbára ó kì àwọn èèyàn gan tí wọn kọ́ kéwú àwọn gan ti lajú kọjá bẹ́ẹ̀ àwọn kan máa wò pé ah èèyàn sọ̀rọ̀ ó ní mẹ̀lẹ́kà ń bọ̀ mẹ̀lẹ́kà ń bọ̀ báwo àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ó ti yí àwọn èèyàn gan kọjá bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí pé àwọn èèyàn tán kí wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ gidigidi láwọn akéwútọ́ yarantí. káwá mọ̀ọ́mọ̀ káfẹ́ gbé aṣọ alùsùnẹ́tì wàlìjẹ̀má káfẹ́ gbé wo ẹni tó já ládàádálẹ̀ lọ́rùn káwá sọ pé ẹrú Allahu kan tọ́jọ́ ń sún fi paraku lọ́nà wo. ẹ rí i pé Sheikhul Islam kọ tírà ni ó ní ìyàtọ̀ tí ń bẹ láàrin awliya urrahman àti tani awliya ushaitan àwọn ẹni tí Allah àtàwọn ẹni tí shaitan àti sàlàyé lè ṣáájú lọ́dún tó pọ̀ àwọn tani awúlẹ̀ ẹ̀ ṣètò ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ̀rí kọ̀ ni ẹ̀ríkọ́ tọ̀rí kọ̀ ọmọ wọ agbára ká ni tó náà ma sọ pé òun wá khawarikul adat torí ẹ̀ ikú náà fẹ́ bí èbú kí ló fẹ́ bú kí ló fẹ́ bí ká máa wá kí nǹkan tí ó ṣe ipò ti sá ká wá fẹ́ sọ di tí ọmọ máa ṣáì lọ́nà wo bákan méjì ni nǹkan ẹ̀ kó dodo tó gbọ́n yẹn wò sí lórí ẹ̀ tó bùkátà kó gbéra rẹ síta kó wá ṣàfihàn fún gbogbo aráyé pé wò sí lórí òdodo ó wá fi hàn dájú sáká sáwọn yẹn pé èsì àlùsùnà o sọdá abáwọn Yorùbá sọ pé àpè mára làá tèmi dire àbí kó sì jẹ́ pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ ń ṣàṣìṣe ibi tí wọ́n bá ti ṣàṣìṣe ẹ fi hàn àmọ́ tó bá pẹ́ àwọn bẹ́nu súnà a àṣẹ súnà apátì fún wa ńgbà tí èsì ẹrù bàbá wa ṣe bẹ́ẹ̀ sìn àwọn torí ń bínú àwọn tí ń ṣe súnà wá èlùbọ́ nìkan ló sì wà lù wá tí wọ́n fi ń so oúnjẹ mọ̀ wá bínú àwọn tí ń já màlà àkàràmọ̀kùnmọ̀lá ń kú àbí nìkú dànù èyí sì lọ́nà tí mo fi lè lọ́mọ kó lá fún wa nǹkan ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ èyàn para rẹ̀ dànù ni kò sí búrẹ́dì kò sí kàmí máa lè máa lè máa bínú pé torí pé àwọn èèyàn ń wọ bàtà kémi ọmọ wọ bàtà má máa lè bínú pé àwọn èèyàn ń wọ sọsọ́rùn kémi ọmọ rìn òwò rárá o tọ torí di eléyìí kò sí nínú lànà àwọn ahlu sunnati wal jamaa ká máa wá bú ebu ká gba àwọn èèyàn dídí ẹ máa bá wa bú wọn ìwà máa bú wọn má fi kan pè kan má gbin mẹ́sàn-án mẹ́wàá má dálẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó ṣe pé díẹ̀ sìn Allah làwọn ń pèpè lọ lọ́fàá láì fi bú yàn lọ́fà la àfi gbá àwọn kan dìde pé ẹ máa bá wa bú wọn nígbà tí ìsẹgbẹ́ là ń ṣe pé kẹgbẹ́ wọ́n má bàa fọ́ àwọn kan wá lọ digun wọ́n dìpá dìkúkù báwọn wo súnà náà ni ẹ wòrà yín dànù torí ẹ lè wẹ́sìn Allah ẹ lè wẹ́sìn Allah ẹ̀yin ni wàhálà bá kò sẹ́ni tó lè wẹ́sìn Allah dànù torí di eléyìí báyìí. àbùkátà ah, ká deploy anybody kọ́ máa bá wa bú ebu torí pé tọ́wá ké èbú ìlàfẹ́ máa bú ni kò bùkátà research gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí research èébú ṣe bùkátà research èyàn ó bú ebu wákàtí mẹ́wàá tí ò ní research ó sì ní fìkàpè kan torí rẹ̀ yín tẹ́ ń bú èbú ẹ múra sí o àmọ́ gbogbo ètò àbálẹ̀ rù lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ má fẹnu bú o. gbogbo sọkúsọ ìsẹnu pányápányá tó ti pé ẹ̀ nílẹ̀rù lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ má sọ o ìgbẹ̀ndàlùkìyàmà ń bẹ o àṣepamọ́ lọ́wọ́ o àṣegbé òsì o àmọ́ ṣèṣe ọmọ àta nídìí ẹ̀sìn Allah kò sáyè fún o ẹ̀sìn lélẹ́yìí ẹ wo ta lẹ́ẹ̀ máa gba ẹ̀sìn yín lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn sálàfù sọ ẹ̀sìn ní gbogbo ń tà ń sọ jáde lẹ́nu yìí ẹ wo ta lẹ́ẹ̀ máa gba ẹ̀sìn yín lọ́wọ́ rẹ̀. gbàtí lè máàmù bá jọ́ máa ta àwọn máàmù ńkọ́ àwọn náà yọ máa sọ́tà nì. akramakumullah àwọn ahlu sunnati wal jamaa àwọn wọn máa bára wọn ṣe lórí òdodo wọn máa gbà fúnra wọn lórí òdodo àwọn ahlus sunnati wal jama'a òtótó ló lè pa eh, wọn pọ̀ àmọ́ pé afẹ́sẹ̀ kìnnì kan já péjọ ló pékin àfi tó dòdò ni wọ́n lè papọ̀ lórí ẹ̀ tọ́ ahlus sunnati wal jama'a wọ́n máa ń rara wọn lọ́wọ́ wọ́n máa bára wọn ṣe wọ́n máa ń níwàláwò fún àwọn olùgbàgbọ́ òdodo torí pé nínú ìpìlẹ̀ àkídà tó lálàáfíà òun náà ni pé ahlu sunnati wal jamaa yẹn àwọn tí wọn wọ́n fẹ́ràn àwọn mùsùlùmí àwọn amòmìnì àwọn ẹni tí wọ́n ní tawhidi tó dáa àkídà tó sunwọ̀n wọ́n sì máa jọ ń ṣe pẹ̀lú wọn wọ́n kà wọ́n kó àwọn ẹni tí wọn wọ́n máa kórìíra àwọn kèfèrí wọ́n kórìíra àṣẹ kẹfìrí àti ìṣẹbọ àwọn kẹfìrí àtàwọn ẹni tí ń ṣẹbọ wọ́n kórìíra wọn torí pé léyìí ń bẹ nínú tó lu ẹlẹ́dàá tó fi pa wá láṣẹ. alùsùnà sọ pé ọmọ ìyá wa ní ṣíà ọmọ ìyá wa ní tọ̀ríkà alùsùnà kì í sọ pé ọmọ ìyá wa ni làwọn Mu'attila àwọn ẹni tó mọ àwọn ròyìn Allah tó fẹ̀yìn rẹ̀ tì ahlu sunnati wal jamaa àwọn àwọn máa ń yàn wọn àní pé ṣíà kíkọ́ máa yá àwọn ni ṣíà ti ń sọ pé alukurani ò pé ṣíà ti ń sọ pé àwọn sọ̀hábà ti di kèfèrí lẹ́yìn ikú ànábì ṣíà ti ń sọ pé súnà kankan ò sí àfi súnà táwọn bá kọ sínú òṣùlù káfí táwọn ti kèlé ní akaramakumala alùsùnà kò ní sọ pé ọmọ yóò ní sufi sufi ti ń sọ wípé lílfàtì ojú alukurani lọ bọ́ọ̀lù ṣe jọ ọmọ ìyá rẹ̀ nítorí pé kúlíyà ahlal kìtàbì ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illallah wala nushrika bihi shay'a wala yattakhidha ba'duna بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بأننا مسلمون أو الأصول المقررة تينو أباتي كولوريا إقباقبيا a pe hàn gbogbo àwọn sufi alùsùnà làwọn náà gbogbo àwọn àṣàyíra alùsùnà làwọn náà gbogbo màtúrídì alùsùnà làwọn náà abadan alùsùnà báwo àwọn ṣíà ló ń sọ báyìí nítorí pé tọ́ba ti jẹ́ ṣírí kọ́ ọmọ bú àwọn sàhábà kọ́ ọmọ làánà wọn àjẹpá àlùsùnà ni ọ. àwọn òsì lè máa lo píríncípù àwọn ṣíà wọn á ní oníbèrè wa béèrè ó ní ṣé kò sáàyè kan tẹ́bínú tẹ̀mí àti sọ pé gbogbo ẹni tí bá ti ń ṣe Islam tí ó bá ti jẹ́ ṣí àlùsùnà ni kò sáàyè náà ibi tó bá wẹ̀ mú wa kò sí wọ́n ti ń béèrè béèrè ń ti pẹ́ kò sí ẹ̀ńtọ́ bá ní kó mu wa. Ibn Taymiyyah tẹ́kùn gangan fúnra ara rẹ̀ ti ń sọ nínú Majmu' al-Fatawa ó ní tó bá ṣe nísìbà ara rẹ̀ lásán sí Ash'ariyya fa anta mubtadi' tó bá pera rẹ̀ ní Ash'ari ó ń bídìí àníọ́ tó ń ti pé àwọn àṣàyíra ńlọ súnmọ́ àlùsúnnà jù gẹ́gẹ́ bí Ibn Taymiyyah ti sọ ó ní mujarradu nisba tó bá wá pé aṣáárí lásán ni ọ aṣáárí ni ọ fahadihi bid'ah. lórí ẹ kò síbi tí Ibn Taymiyyah ti sọ ọ ìdáhùn rẹ lọ gbọ́ lónìí tó bá wá wẹ̀ mu wa ilé ìjọba tó alùsùn náà àwọn tí wọn wọn èé pera wọn ló kọ burúkú wọn èé pẹlòmíì ló kọ burúkú o wọn èé pera wọn ló kọ burúkú wọn èé pẹlòmíì ló kọ burúkú o. àlàyé ẹ̀sìn Islam àtàwọn àdájọ́ rẹ̀ ló wọ́n máa ń ṣe nísìnyí alùsùnà sọ pé ẹni tí ó bá yapa súnà tí máa ń ṣe tariqa ń ṣe bídà ẹni tó yapa súnà tí ń ṣe tabligh ó ń ṣe bídà ẹni tó yapa súnà tí ń ṣe ikhwan ó ń ṣe bídà ó ń bídà ni kìí ṣe ìbúlẹ̀ lẹ́yìn ìdájọ́ òfin ẹ̀sìn ni wọ́n ń pè lẹ́yìn wọ́n á dákọ̀ ìdájọ́ òfin ẹ̀sìn wọ́n á bẹ́ wulẹ̀ njó ló tún gbọ́ mi tá a tún ti sọ mí lẹ́yìn rẹ̀. ẹnìkan á ní àwọn ń bu yín gan ẹ̀sìn dáhùn àní dáhùn torí pé àwa àlàyé ẹ̀sìn là ń ṣe àti ìdájọ́ òfin ẹ̀sìn ọ̀rọ̀ tí wọ́n gbé bú ẹni tí ń bú èbú ńlọ máa ń tó sí àbí òye wa torí pé tí wọ́n bá ń náyàn kò bókò ṣé ó yẹ ká fi ilẹ̀ kó sunkún àbí ó yẹ ó yẹ ìgbà tí wọ́n dákọ̀ dájọ́ òfin ẹ̀sìn kí ni ń tọ́ ọ́ là ìwọ nísìnyí ó nídìí láti prove ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ nísìnyí téèyàn bá ń ṣe tabligh àbí ń ṣe ikhwan jíjẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ ńlá san lọ́sọ̀ọ́dún ń bí díà ṣùgbọ́n nínú àwọn tí ń ṣe tẹ̀blíìgì wọn ẹ lè rálù sunna ẹ lè rí tọ̀rí kọ ẹ lè rí nǹkan míì ikhwan ẹ lè rí gbogbo wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀blígì gangan fúnra rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ tọ̀rí ikọ̀ ni nítorí tí wàá mú ọ darapọ̀ mọ́ wọn o ti dún bídẹ́ àmì. bẹ́ẹ̀ náà ni àwọn ìkùwánu ẹ rí oríṣiríṣiríṣi nu wọn torí pé táwọn wá ní nọ́mbà nọ́mbà làwọn wá níjọ́ lálùsùn náà sọ pé téèyàn bá ti pọ̀ tó bá ní sọ̀rọ̀ tẹ́nìkan bá wá ní pẹ́kìn kẹ̀kẹ́ à ń tajà sá agbágun mú kalẹ̀ ni àgbàbùn kalẹ̀ so eléyìí túmọ̀ sí wípé ó bùkátà láti kàn máa faraya lórí rọ torí pé ẹ̀sìn ò ní yí padà òdodo yẹn ó sì ní yé gbọ́ ó ní yé gbódodo tí ẹ kàn ní pé are you ready to comply or you are not ready to comply tó fẹ́ tẹ̀lé àbọ̀ fẹ́ tẹ̀lé má ṣì àwọn èèyàn lọ́nà má ṣì àwọn èèyàn lọ́nà ǹgbà ah, ah. tí wọ́n máa ń sàlàyé tí wọ́n máa ń sọ pé káwọn èèyàn á darapọ̀ mọ́ ìkọ́wánu yín káwọn èèyàn á darapọ̀ mọ́ tẹ̀bílígì yín ó ṣe wá burú ká sọ fáwọn èèyàn kan á darapọ̀ mọ́ súnà eléyìí tọ́jọ́ náà ọ̀nà olóògbà burú a'udhu billahi minash shaitani rajim so eléyìí túmọ̀ sí wípé n ò gbogbo ká máa ṣe kàkàrìrì kàkàrìrì kan lórí kíni kálukú ń pèrò sọ́kọ̀ ni ìwọ ń pèrò sọ́kọ tiẹ̀ látàrí bídà jẹ́ káwọn alùsùnà náà máa pèrò sọ́kọ tiwọn látàrí sùnà tọ́ eléyìí jẹba àwọn nǹkan sì wà tó ṣe pé kọ̀ọ̀sẹ̀ dìgbà tá a bá dọ̀rùn ká tó mọ̀ lóòótọ́ àtàyé ń bì láti mọ̀ pé súnà lòdodo àtàyé ń bì láti mọ̀ pé àdánù ànù oníbídìá àtàyé ń bì láti mọ̀ tọ́ akramakumullah. Mhm. alùsùnàtì wàlùjàmáà àwọn bá fẹ́ sọ nípa èèyàn ẹnìkan jẹ́ aládàdálẹ̀ ó sì ń tan àdádálẹ̀ àdádálẹ̀ yẹn ká àwọn afẹ́ káwọn èèyàn kí wọ́n sọ́ra fún kí wọ́n má gba àdádálẹ̀ lọ́wọ́ rẹ̀ oyin tó lòun fún yín yẹn májèlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sọ bọ́rọ̀ èèyàn bá ṣe rí o alùsùnà máa ń sọ bọ́rọ̀ èèyàn bá ṣe rí wọ́n sọ pé lágbájá o oní bídíà ni lágbájá o irú bídíà rẹ ni alùsùnà wa ní sọ pé àkọ́dà máa mójútó sọláàtì ó sì máa ń fáwọn aláìní ní sàrà kọ́dà gan-an onímọ̀gbálẹ̀ mọ́ṣáláṣí àmọ́ aládàáda alẹ̀ kò bùkátà gbogbo àlàyé o torí pé kí n la gbà lérò a fẹ́ kìlọ̀ fáwọn èèyàn kan ṣọ́ra fún aburú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nù torí pé gbogbo ẹni tí wọ́n bá ní aburú ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kò sí dáadáa lọ́dọ̀ rẹ̀ àmọ́ ní tá a fojúsùn tá a gbà lérò ni pé a fẹ́ kìlọ̀ fáwọn èèyàn kí wọ́n má bàa tí ó gba ìṣìnà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Olúwa ẹlẹ́dàá wa gbogbo ọ̀rọ̀ tó sọ nípa Iblis. sọ̀rọ̀ dada ni àbọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ tí ọ̀dà ni olúwa ẹlẹ́dàá sọ nípa iblis gbogbo ọ̀rọ̀ burúkú pé èèyàn ẹ̀dá burúkú ni aṣinilọ́nà ni ó tún lérí léka níwájú Allah bóun sì fẹ́ ṣì wá lọ́nà ọ̀dà sí iblis ọ̀wá ní dada kankan ni ó ní dáadáa tiẹ̀ náà irú dáadáa tiẹ̀ náà ó kí á tí ọ̀dà kọ dáadáa rẹ̀ àtàìdá rẹ̀ kọ́ wá fi ilẹ̀ fún wa ká máa wọ́n wò èwo ló burú jù. àkọ́kọ́ kìí ṣe tàn làwọn sọ ẹni tí máa ń pìtàn ó ń bùkátà láti sọ dáadáa àti àìdá rẹ̀ àwa ìdájọ́ ẹ̀sìn làwọn ń ṣe ẹni tí máa ń ṣèdájọ́ ẹ̀sìn àìdáhùn ní ọ̀sọ̀ torí kó fẹ́ kìlọ̀ fáwọn ẹni tí wọ́n mọ̀ kó lè bá yẹra fún un. ọ̀rọ̀ pé sẹ́kọ̀ wá ní dáadáa ni tó fi jẹ́pà ìdá rẹ̀ lẹ́ ń sọ àwọn òpìtàn lẹ́ẹ̀ máa fún. torí ẹ̀ ń lọ sí jẹ́ pé gbogbo àwọn kò fárú tí Allah ń sọ aburú wọn tí wọn ò ní dáadáa kan ni wọn ní àmọ́ ìdá wọn nìkan ni wọ́n sọ torí wọ́n fẹ́ kí wọ́n yẹra káwọn èèyàn jìnnà sáì dáhùn. sọ̀bí alùsùnà ṣe máa ń ṣe nù eléyìí ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn aládàáda lè là mú wọ́n ní ẹ̀yìn alùsùnà ẹ̀ kàn máa bà wá jẹ́ ni ẹ̀ máa sọ pé níta ṣe tí ọ̀dà lẹ́ máa sọ sáà wá ní dáadáa ni ẹ̀ ní dáadáa tó àmọ́ dáadáa ńkọ́ lọ́jà àìdáyìn la fẹ́ lé àwọn èèyàn jìnnà sí àfẹ́ kún kọ́pì yín bẹ̀ ilé ìjẹba o ahlu sunnati wal jamaa nínú ojú ọ̀nà tiwọn wọn fara máa ń ṣèwádìí o ahlu sunna kò sínú lànà wọn àmọ́ ṣèwádìí o àbá sọ yìí pé ayarí fún jẹ́jẹ́ àní jẹun fọ́sẹ̀ mẹ́ta ọ̀pá rẹ̀ dànù ni ahlu sunna ní kọ́ yẹra fún jẹ́ ahlu sunnati wal jamaa àwọn sọ pé ìwọ́de ń bẹ nínú ojú ọ̀nà téèyàn fi lè ṣe al-amru bil ma'ruf wan nahy 'anil munkar abẹ́rẹ́ kò sì sínú wasailu da'wa ìwọ́de ò sí mbẹ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa torí ahlu sunnati kìí ṣe ìwọ́de o so ìwọ́tọ̀ bá ń ṣe ìwọ́ náà máa ń tó ń ṣe tọ́ lọ́dọ̀ ahlu sunnati wal jama'a àwọn fi ń yé wa wípé wasailu da'wa àwọn nǹkan tá a máa lò fún da'wa wa ongangan bùkátà káfòfin dé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbára wasailu da'wa wọ́n kó ntí ìsara rẹ̀ wọ́n kò wọ́ nítorí pé al-masalih nínú ṣẹ̀ríyà ó lè jẹ́ mu'tabara malaghiya mursala ó lè jẹ́ àǹfààní tí ṣẹ̀ríyà ó lè jẹ́ àǹfààní tí ṣẹ̀ríyà ó lè jẹ́ àǹfààní tí ṣẹ̀ríyà tí ó sọ̀rọ̀ ń parẹ́ eléyìí náà ń pè ní almasalihul mursala almasalihul mursala tẹ́ bá fẹ́ gbé wọnú wasailu da'wa tẹ́ fẹ́ lò kò gbọ́dọ̀ jẹ́ masalihu tó ṣe pé ẹ̀yin ń pè mursala ó sì ti kọlu nǹkan nínú ṣẹ̀ríà tí ṣẹ̀ríà pè ní maslaha rẹ̀ malghiya maslaha rẹ̀ ńkọ́ malghiya lónìí a rí i pé nínú dáwà à ń lo microphone à ń lo rédíò à ń lo àwọn ìwé ìròyìn magazine àwọn ansẹ̀ tiwa tá ń lò lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn alùsùnà ní májàmú bẹ́ẹ̀ o kì í ṣe gbogbo àwọn means tí wọ́n mú wáyé lónìí iná lẹ́ka lè máa lò. Lo láì jẹ́ pé òfin dè òfin gbọ́dọ̀ dè lópin ìgbà tó bá jẹ́ pé ṣẹ̀ríà ò sọ pé ẹ gbọ́dọ̀ lóru ẹ̀ ṣẹ̀ríà kò pé ẹ gbọ́dọ̀ lóru ẹ̀ àwọn agbèso abẹ pé maslaha mursala ni sáǹfààní rẹ̀ lọ́pọ̀jù ni àbábúrú rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ṣẹ̀ríà ti tọ́ka sírú rẹ̀ pé ẹ gbọ́dọ̀ lò ẹ gbọ́dọ̀ lò ó ẹ ní wò pé sáǹfààní rẹ̀ lọ́pọ̀ àbábòrò rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí kì í tẹ̀lé súnà àwọn máa lo gbogbo ọ̀nà lórúkọ pé àwọn fi ń ṣe dáwà nítorí kọ́ìdà burúkú kan tó máa ń lò wípé al-ghayatu tubarriru al-wasila àfojúsùn wa ó tó láti mú kí ọ̀nà tá a gbà láti rí àfojúsùn kó náà di ń tọ́tọ́ nígbà tó ti jẹ́ pé ń ta gbà lérò pa fẹ́ rí látara ń tà ń sè yí tọ́ da ni ọ̀nà tá a gbà kò ní í burú. yọ wá mu wọn máa lo nǹkan tí ṣe rí ọgbà ká lò nítorí pé àfojúsùn àwọn ńkọ ọ̀dà lílorú eléyìí òun náà ló mú kọ́pọ̀lọpọ̀ máa sọ pé àwọn lè ṣe democracy àwọn lè ṣe democracy nítorí pé àwọn tara rẹ̀ dédìí ìjọba táwọn bá sì dédì ìjọba àwọn ò lo sharia ẹ̀sìn islam sẹ́yìn máa pé gbogbo bí táwọn bá ti ṣe democracy bẹ́ẹ̀ táwọn mùsùlùmí sì pa àwọn mùsùlùmí lọ sí democracy yẹn gbogbo bẹ́ẹ̀ wọ́n ti ń lo sharia nísìnyí àbí bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́yìn sùn ni so wọ́n sọ pé kí ló burú nu kán dìbò nítorí pé tán bá dìbò yẹn wọ́n tara rẹ̀ ńkọ́ wọ́n di pé wọ́n gbàjọba tán bá sì gbàjọba ńkọ́ wọ́n tara rẹ̀ wọ́n máa lo sharia islam bákan náà látara rẹ̀ wọ́n tún sọ pé nínú wasail onípítọ́ tó máa fún ẹ nípò nínú ìjọba ó lè gbà á tó bá fún ẹ nípò nínú ìjọba tó jẹ́ pé kò máa fi ṣẹ̀rí àsòfin ó lè gbà nítorí pé tó bá débẹ̀ ìwọ lè ṣàtúnṣe ó lè pè wọ́n lọ sídìí kan lo ṣẹ̀ríà sẹ́mi kọ́ gbogbo àwọn tó jẹ́ àfà nínú àwọn mùsùlùmí àtẹni tí ò jẹ́ àfà tó ń si táwọn náà jẹ́ mùsùlùmí tó ń fi sípò sẹ́mi kọ́ ti lo ṣẹ̀ríà báyìí sá so eléyìí jẹba tọ wọn nítorí pé táwọn bá lọ wọn padà sọ àwọn mùsùlùmí dání tí wọn fi sísàlẹ̀ sàlẹ̀ wé sẹ́mi kí táwọn bá sì ń kàwé tòkèwé la máa kà kì í ṣe footnote kí wọ́n má bàa sọ àwọn di footnote so kí wọ́n má bàa sọ àwọn di gbásẹ̀ àwọn náà gbọ́dọ̀ kópa ń bẹ̀. nítorí eléyìí lápá kan nínú wọn sọ pé kí ló burú nu ká máa jó tó bá kí tá a bá jó tá a sì dá wà táwọn èèyàn bá ti rí i àwọn náà ti social abáwọn èèyàn ṣe ta a lẹ́yìn rẹ̀ bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah tá a bá fi jókòó wọn ò ní jókòó bákan náà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé kí ni kí ló burú nu ká lúpọ̀ ọkùnrin àti obìnrin kí ni bẹ́ẹ̀nbẹ́ because àbá lúpọ̀ yẹn wọ́n mọ̀ pé àwọn social á fi lè pè wọ́n kí ló burú nu káwọn náà wọ sọ tá a fi yẹn ra lẹ̀ àwọn obìnrin wa kún fárúgbẹ́ so that àwọn tí wọ́n bá ń rí wa láwọn ọ̀mọ̀wé yẹn wọ́n mọ̀ pé àwa náà a social. tọ́ iná ló bí kọ́pọ̀lọpọ̀ máa jẹ rìbá ìgbé rìbá táyé sìn kò sí bá a ṣe lè kọ́ toró ti gbalé ó ti gboko ọgbọ́nà ọgbà gbogbo ààyè bí ẹ̀ bá tiẹ̀ ló ń fẹ́ sá fún rìbá inú rìbá ni ó tún máa wó sí i ó bí kọ́pọ̀lọpọ̀ ọmọ fárùngbà ẹni tí ọ̀fà tán ọ̀ndọ́gbọ́n sí wípé ayé ti lajú kọjá ayé ànábì ń tí wọ́n sọ pé ẹ fi irùngbọ̀n lẹ̀ bó ṣe wà abẹ́yìn náà rí ustaz lágbájá sẹ́jú mi ò dùn wò báyìí ẹ gbọ́rọ̀ ó mú kọ́pọ̀lọpọ̀ kẹ́wùrẹ́ ọmọ wọ́lẹ̀ nítorí pé tí ọba wọ́lẹ̀ àwọn èèyàn ní mà wípé òun náà lajú òun náà jásí kó lu ọmọ jẹ́káwọ̀ jásí gọ́tà akramakumullah gbogbo eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà wàsáìlù tẹ fẹ́ lò náà ẹ máa wò ṣé kò ní bí kẹ́ ẹ lọ ṣubú sínú al-masalihul shar'an kẹ́ ẹ ṣubú sínú àwọn àǹfààní tí ṣẹ̀ríà tí ò fọwọ́ sí. tó ọ̀rọ̀ pọ̀ mọ́nukọ́rọ̀ pọ̀ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ bá parí. ǹjẹ́ ṣé ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ òun náà ni asalafiya gẹ́gẹ́ bá a sọ pé tabligh ẹgbẹ́ ni ikhwan ẹgbẹ́ ni sẹ́gbẹ́ náà kọ́ ni salafiya ni nítorí pé àríkà. نرى الشيخ ابن عثيمين رحمة الله عليه نبي تنسي شرح الأربعين النووية ابن عثيمين سايكوين إذا كثرت الأحزاب إذا كثرت الأحزاب في الأمة فلا تنتمي إلى حزب تاو يقوي باتي لا نيال أمة قو ولو دارا فقد ظهرت طوائف من قديم الزمان مثل الخوارج والمعتزلة والجهمية والرافضة هو يقول لك جوكتها لا تيتلي يجب أن خوارج حتى معتزلة حتى جهمية حتى رافضة ثم ظهرت أخيرا نيرو لأيه àwọn ẹgbẹ́ mi náà tún yọjú ikhwaniyun àwọn ikhwanul muslimun wasalafiyun àtàwọn salafiyun watabligiyun àtàwọn tabligiya wàmà ashbaha dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fakulu hadi alfiraqu gbogbo àwọn jamajama yìí ij'alha ala alyasar dàwọn sápòsì rẹ̀. wa alayka bil amam iwájú rẹ ni kó kọjú sí wa huwa ma arshada ilayhi nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam fi qawlihi ona ni ta nabi tọ́ka sí nínú gbólóhùn rẹ̀ aleikum bi sunnati wa sunnati lukulafa irashidi ẹ di sunna mi mu àti sunna àwọn àrólé tá a fi sọ yìí pé apá kan nínú àwọn èèyàn lónìí ẹni tí ìṣújú ń dà ẹni tí ìfẹ́ ẹnu tí òjò wọ́n gbìyànjú níyànjú tí ò lè sèso kankan láti lu ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ibn Uthaymeen yìí báyìí níbi tó ti fi àwọn Salafiyun tó ti fi wọ́n pẹ̀lú Ikhwaniyun tó tún fi wọ́n pẹ̀lú Tabligiyun nítorí pé ó pe gbogbo wọn lẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n hàn nírọ̀lẹ́ ayé irú àwọn eléyìí wá bẹ̀rẹ̀ sí ní pariwo ìgbé sàlàfíà yín gan ẹgbẹ́nu bàbá wa ibùdó tèmi ló wì. torí ẹ ẹ̀yin náà aládàáda lẹ́yìn ajẹ́pẹ́ kò tọ́ sí mùsùlùmí kó náà jẹ́ sàlàfíà kí wọ́n á fi ọ̀rọ̀ ibùdó tèmi ìfínsẹ̀rì nídàkejì àwọn kan tún hàn báyà ru wọn ò sí nàìjíríà àwọn gbìyànjú láti lu ọ̀rọ̀ ibùdó tèmi nìyí láti fi bà Ibn Uthaymin ló kọjẹ́ nígbẹ̀yìn ayé rẹ̀ wọ́n ní Ibn Uthaymin rahimahullah ó ń bu ẹnu àtẹ́ lu as-salafiyya ó ń tún kọ́ àwọn ọ̀tá salafiyya sí salafiyya nítorí pé ẹnu àtẹ́ tí bàbá ti bùlù salafiyya látàrí pípè tí wọ́n pe salafiyya lẹ́gbẹ́ kan sọ́tọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn oríṣi méjì àwa fèsì fún ẹni àkọ́kọ́ àti ẹni ẹ̀kejì báyìí wípé ọdẹ tẹ fẹ́ máa ṣe tẹ fẹ́ máa pẹja nu omi tọ́dọ̀ tì ẹ̀ ní rí nǹkan kan mú wálé o kò lè ṣàǹfààní nítorí pé ẹ lè rẹ́rìí kan mú wa lórí òdodo ń tẹ́ sọ yẹn àtẹ̀yìntẹ́ ikpe Ibn Uthaymeen rahimahullah wọ́n pe sàlàfíyà lẹ́gbẹ́ àtẹ̀yìntẹ́ ikpe Ibn Uthaymeen wọ́n fa àbùkù kan àsàlàfíyà ìkíní kejì yẹn lè rẹ́rìí mu wa nítorí pé a ti mà wípé nǹkan tí wọ́n pa wá láṣẹ ká máa mójútó nu sẹ̀ríà òun náà ni al-zawahir wallahu yatawalla as-sarair àwọn ń tọ́ hàn ni wọ́n ní ká mójútó Olúwa ẹlẹ́dàá tó bá jẹ́ pé ntọ́ hàn Ibnu ah, ah, Taymiyyah rahimahullah àwọn náà wà sọ fún wa báyìí pé fa inna lam nu'mar an nanqiba an qulubin nas Allahu kò bẹ̀ wá ká máa wádìí nínú ọkàn àwọn èèyàn wàlá nashuqqa butunahum kò sì bẹ̀ wá ká bẹ́kùn wọn ká wo ntọ́ wà ń bẹ̀ ajẹ́pẹ́ ntọ́ hàn láwò tó bá jẹ́ àwọn sọ báyìí pé ọ̀rọ̀ tí Sheikh Ibn Uthaymin rahimahullah tó wọn sọ ń bẹ́ẹ̀ wọn ò bẹnu àtẹ́lu sàlàfíà pẹ́gbẹ́ ni o wọn àpè sàlàfíà lẹ́gbẹ́ rárárárárárá wọn àpè sàlàfíà lẹ́gbẹ́ nǹkan tó kàn sọ ń bi ni pé a lè rí nínú àwọn èèyàn àwọn ẹni tí wọ́n ń ṣe sàlàfíà tí wọ́n fẹ́ sọ dẹgbẹ́ mọ́ra wọn lọ́wọ́ gẹ́gẹ́ báwọn kan ṣe ń ṣe ikhwaniyya táwọn kan ṣe ń ṣe tablighiyya nǹkan tí Ibn Uthaymeen sọ a lè rí àwọn kan tó fẹ́ sọ sàlàfíà dẹgbẹ́ mọ́ra wọn lọ má darapọ̀ mọ́ wọn torí ẹgbẹ́ làwọn eléyìí ṣe àmọ́ sàlàfíà kìí ṣẹgbẹ́ àwọn ẹni tí ń ṣe sàlàfíà bíi ikhwaniyya tí wọ́n ń ṣe sàlàfíà bíi tablighiya tó jẹgbẹ́ ẹ jẹ́ kó yé yín sàlàfíà kìí ṣe ẹgbẹ́ ntí Ibn Uthaymin ti hàn wà lọ torí pé nínú ọ̀rọ̀ iná nìkan ti Sheikh. صالح الفوزان حفظه الله تونا نتوقع سنين ورا أواني السلفية هي الفرقة الناجية وهم أهل السنة والجماعة ليست حزبا من الأحزاب أهل السنة وكي سيكبك نينو التي تسمى أحزابا وإنما هم nǹkan táwọn kan jẹ́ ni wípé jama'atun ala sunnati wa din àwọn èèyàn kan tó ń bẹ lórí sunna àtẹ̀sìn ni wọn wọn yìí ṣẹgbẹ́ torí rẹ̀ nǹkan tí sheikh ibn Uthaymin rahmatulahi alayhi tí wọ́n gbà lérò pẹ̀lú as-salafiyyin òun náà lélẹ́yìí kìí ṣe pé nǹkan gbà lérò òun ni pé salafiyya jẹ́gbẹ́ ṣùgbọ́n àwọn ẹni tó ṣeé ṣe kárí tí wọ́n lè máa ṣe lóko ẹgbẹ́ wọ́n lè dẹ́gbẹ́ politics kan lẹ̀ pẹ́gbẹ́ àwọn sàlàfíà lélẹ́yẹ wá dìbò fáwọn rárá o sàlàfíà kì í ṣẹgbẹ́ torí pé nínú tíra yìí kan náà Ibn Uthaymeen tún sọ wípé wàlá ṣáàkà lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tà kọ́kọ́ kí ló dé tá a máa gé ọ̀rọ̀ kúkúrú kúkúrú ẹ wá ní bàbá wa Ibn Uthaymeen ó pe sàlàfíà náà lẹ́gbẹ́ ẹ̀gbọ́n tuntun sọ nínú péjì kan náà ó ní wàlá ṣáàkà annal على جميع على جميع المسلمين ان يكون مذهبهم مذهب السلف لا الانتماء الى حزب معين يسمى السلفيه اونيورايا لولي غوغو مسلمين اونا ني كي اوجو انا وان جوجو انا تاوان السلف كيسه كان لو وغبه كان تي ما كو سلفيه تاوان كان با فلي دغبه كان له لوكو ري اوا بينو اكوكو انجو فاير torí sàlàfíà yìí ṣe ẹgbẹ́ tọ́ wàlúwájibu antakuna ummatu islamiyatu madhabaha madhaba salafi salih ntọ́jọ́ra yẹn. lórí àlùmọ́ mùsùlùmí òun náà ní kójú àná àwọn kọjá ti àwọn aṣíwájú wa rere lẹ́tàhazub kéṣìkẹ́ máa ṣẹgbẹ́ ila ma yusamma salafiyun lọ́sọ́dọ̀ àwọn kẹta ń pèrè àwọn salafiyun fa hunaka tariqu salaf wa hunaka hizbun yusamma salafiyun wal matlub ittiba'u salaf àti ráwọn tá dẹgbẹ́lẹ̀ ló kọ salafiya kéṣe léwọn la ní darapọ̀ ma ìgbàgbọ́ ìgbàgbọ́ tó ṣe déédéé pẹ̀lú ìta àwọn aṣíwájú wa lórí ẹ̀ torí rẹ̀ as-salafiyya kì í ṣẹgbẹ́ o yáà ní ìdájọ́ kí n pera mi ní salafi kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú mẹ́ kí ló dé ṣé ń bí wọn nù ní kò yẹ kó bí wọn nù ó lè pera rẹ̀ ń salafi bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ àwọn olùmọ̀ wa gbogbo wọn náà sọ pé kò sí ní tó burú mẹ́ kódà eh, Sheikh Ibn Baz rahimahullah wọ́n ti ẹ̀tún bí àwọn lérò wọ́n ní ṣé kò sí pé à ẹni máa ń bẹ̀ wọ́n ní tazkiyatun la budda minha <laughs> ìfọra ẹni máa tó ṣe pé kò sí tàbí ṣùgbọ́n pé èèyàn tún lè ṣe ni à ṣé kò ápèrà rẹ ló ń bí dà lẹ́yìn ìjọba ṣe jẹ́ mbẹ́ níparí tí a bá wò wò nínú gbèsè ayé wa lónìí a rí i pé àwọn èèyàn kan wọ́n sọ pé àwọn àwọn ò lè ṣe sàlàfíà nítorí pé sàlàfíà ojú ọ̀nà kan tá ṣẹ̀ dálẹ̀ ni ojú ọ̀nà tá ṣẹ̀ dálẹ̀ yìí báyìí wọ́n dálẹ̀ ni sanata tisacina wa tisacimiatin wa alf nineteen ninety pé ni wọ́n dá sílẹ̀. Si so ojú ọ̀nà yẹn òní sàlàfíà táwọn sọ pé àwọn ò lè ṣe ń tà wọn àmọ́ tó bá yẹ ni torípolú ẹlẹ́dàá kò fábòsì tó bá yẹ ni sàlàfíà ti 1990 yẹn àwọn náà fara mọ́ jíjẹ́ ahlu aljamaa àwọn náà fara mọ́ jíjẹ́ sàlàfíà. kò wá yí àwa bá a ṣe lè ṣe yàtọ̀ láàrin 1990 àti tó wà ṣáájú 1990 nítorí pé àyè ò sí nínú alkitabu sunna láti ṣe àdádálẹ̀ káwa pa dá tuntun lẹ̀ ní 1990 mo rò pé tẹ́ ẹ bá gbàgbé nígbà tá sọ nípa ọjọ́ orí sunna. nípa ọjọ́ orí ahlu sunnati wal jama'a as-salafiyya asọpọjọ orí rẹ̀ òun náà lọ́jọ́ orí al-islam nítorí pé ahlu sunnati wal jama'a ìbẹ̀rẹ̀ rẹ̀ náà níbẹ̀rẹ̀ islam gbogbo mùsùlùmí pátákáfà ìgbàgbọ́ wọn alkitabu wa sunna ni wa sunna tí gbogbo mùsùlùmí pátákà fà sí gbàgbọ́ yẹn ni ló mú kí as-sawadul a'zam wal aghlabiyyatul kasiha nínú àwọn mùsùlùmí kí wọ́n máa jẹ́ ahlus sunnati wal jama'a as-salafiyyun kí á ní tán dálẹ̀ 1990 tó fi wá di pé ẹ̀yin ní sàlàfíà 1990 lẹ́ẹ̀ faramọ́ àwọn kan tẹ̀ ń fi àwọn mẹ́sẹ̀gì kan ránṣẹ́ sí mi wípé hàn ah, wọ́n dá nǹkan wọ́n dá sálàfíà tuntun lẹ̀ 1990 ẹ gbọ́ eléyìí ẹ ka eléyìí ẹ wo bíi ẹ wo àwọn àyè báyìí nínú nínú íńtánẹ́ẹ̀tì ah èmi kọ́lẹ́ sọ fún Madina làwa ti wá mo rò pé yé wa gbogbo ń tẹ̀ ń sọ yẹn wájú wa ló ti ṣẹlẹ̀ so gbogbo ẹ àmọ́ àwọn ẹni tẹ̀ ń sì ń sọ àmọ́ wọn báyìí àmọ́ wọn dáadáa báyìí wọn ò dá nǹkan kan tuntun lẹ̀ 1990 àkọ́kọ́ lọ́dọ̀ ahlus sunnati wal jama'a lọ́dọ̀ àwọn as-salafiyya ẹ̀sìn làwọn ń ṣe kìí ṣe pé wọ́n ń tẹ̀ láwọn èèyàn nítẹ̀lé màálùú sí fúlàní ẹ̀sìn làwọn ń ṣe kìí ṣe pé wọ́n gbà pé àwọn kan ló dá wọn alẹ̀ táyì pé fọ́ńdà àlàkalẹ̀ àwọn tó dá wàhálẹ̀ là ń tẹ̀lé kálá ẹ̀sìn là wá ń ṣe ẹ̀sìn yìí ọjọ́ orí rẹ̀ ní pípẹ́ òun náà ní pípẹ́ bólúwa ti ṣe rán ànábì sallallahu alayhi wa alihi wa sallam lójú ọ̀nà pé àwọn ń ṣe ahlu sunnati wal jamaa àwọn ahlu sunnati rí yẹn wọ́n máa ń pọ́n àwọn aṣíwájú wọn lé púpọ̀ àmọ́ gbogbo àpọ́nlé yẹn kò débi kí olórí aṣíwájú kan nínú olùmọ̀ kan nínú wa kọ́ wa jẹ́ pé ó ń takò àkídà wọ́n fẹ́ máa fagbọn rẹ̀ yá kí wọ́n mọ́ pàkíyèsí bí alùsùnà sì wà nù kọba ama jẹ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi takò ìmáàmù Malik tí wọ́n bá sọ pé ìmáàmù Malik ìmáàmù ahli sunnati wal jamaa kí ló dé tí wọ́n fi takò ìmáàmù Malik ní bábùl ìmáàmù. imam malik sọ pé pé alimanu yazid wala yanqus al-sunna alusunna tako sunna sọ pé innal imana yazidu wa yanqus imani a máa lékún ama dínkù mhm yani tuma wọn bí imam malik ni tuma من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان tí ọba nàkọ́sà báwo ló ṣe dọ̀áfà bákan náà nínú riwaya mi pé lẹ́yìn rẹ̀ kò tiẹ̀ sí mánìmá bákan náà tí mánì tí ì bá dínkù tó bá yẹ pé ìmánì ìdínkù tí Imam Malik sọ ọ bá jẹ́ ọ̀nà kí ló dé tán fi takò bákan náà Imam Abu Hanifa àwọn tí sọ pé al-imanu la yazidu wa kèé lékún kèé dínkù wàlà amalu laysa dakhilan fi musamma al-iman wọ́n ní iṣẹ́ kò wọnú tá à ń pè ní imani kí ló dé tí gbogbo alùsùnà tó fi pe Abu Hanifa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ní murji'atul ahnaf ke murji'atul fuqaha pé murji'a ni wọn àwọn fuqaha tó ń jẹ́ murji'a láti ṣèyàtọ̀ láàrin wọn àtàwọn murji'a tí wọn burú ju tiwọn lọ torí pé àwọn sọ pé shartun li kamalil iman àwọn míì tí a sọ pé kò sí kò sí shartu kan kì í tún ṣe nǹkan kan kò sí nù rẹ̀ alùsùn náà sọ pé ruknun fil iman juz'un minal iman torí pé olùwà sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum olùwà ọ̀jẹ́ni tí ó fi ìmánì yín rárẹ̀ ìmánì yín tó lùwà ń tọ́ka sí bẹ́ẹ̀ ó ní as-salat fasamma rabbuna as-salata eléyìí ń bẹ nú ẹ̀rí tí alùsùnà ń lò láti fi hàn wáyé pé al-amalu dakhilun fi musamma al-iman lọ́dọ̀ alùsùnàtì wal jama'a wọn ò yé pàkíyèsí ara wọn tẹnìkan bá sa tó bá ṣe àṣìṣe nínú báàbù tawhid al-aqida eléyìí ó sì yọkù nínú alùsùnàtì wal jama'a tó bá pàkíyèsí rẹ̀ tó bá tẹ̀lé alhamdulillah tó bá sì jẹ́ pé ìtẹ̀lé rẹ̀ kò yọkù nínú nínú sunna wọn ò ní pè ní ahlul bidà tọ́ tẹ bá wò wò láyé wa lónìí a rí i pé ìyapa ń bẹ láàrin wọn nípa olùmọ̀wá sheikh al-albani rahimahullah ṣé murji ni sheikh al-albani ni àbí ṣe murji nítorí pé tí sheikh albani sọ nípa al-amalu iman ó ọ̀rọ̀ àwọn hanafiya nítorí tẹ́lẹ̀ náà ìdìde sheikh albani rahimahullah ẹ̀kọ́ tán kọ́ táwọn hanafiya ni torí hanafi ni bàbá wọn. so àwọn náà wàá sọ yìí pé alaamalu shartu kamalin fil iman lónìí àwọn olùmọ̀ wa pín sí méjì ẹni tó sọ yanya yanya pé murji ńlá kí dàtí sheikh alalbani sọmbẹ a sì rí nu ẹni tó ní a lè pè ní mọ́rjí ó túmọ̀ sí pé alùsùnà táwọn àwọn èèyàn nínú wọn tó bá ṣàṣìṣe wọn máa ń pàkíyèsí ara wọn bẹ́ẹ̀ náà ni ìgbà tí sheikh Rabi' al tó kọ̀wé kan gbàyẹn a ní four hundred level kulliyatu sharia ó kọ̀wé kan láti máa pàkíyèsí àwọn mùsùlùmí ó jẹ́ ìwé àkọ́kọ́ sí àkídà Sayyid Qutb gbà tó kọ̀wé yẹn gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ gbogbo òwe ti ń kọ́ torí kí wọ́n má bàa sọ pé talẹ̀ ni tó síwájú rẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀ tó ju ọ lọ sọ ni wọ́n ń sọ. So gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra Rabi' ẹ rí i pé yóò gbé lọ fàáfà kan kí wọ́n bá wọn kọ̀rọ̀ síwájú rẹ̀ ná ọ̀rọ̀ ti síwájú àǹfààní bẹ́ẹ̀nbẹ́ èmi ìlé o lè kọ tíra ní ìsìnkú gbé wá kíkí ń bọ kọ̀rọ̀ sí ń ka gbogbo ẹ̀ tó má ti pé rọ́bìṣì gbogbo ẹ̀ má rọra dá nǹkan rẹ̀ padà fún ọ mi ní kọ̀rọ̀ so yóò gbé lọ fáwọn àfa gbàgbàgbàgbà láyé ìgbà yẹn bíi Sheikh Ibn Baz Sheikh al wọ́n bá sheikh Rabi' wọ́n bá kọ ọ̀rọ̀ tì síwájú àti katira yìí o arọ́rọ̀ tó wà ń bẹ̀ o masha allah ẹni tó kọ yìí ó gbìyànjú kí allah kó san lẹ́san rẹ̀ so ohun tí màá tí ó ṣẹlẹ̀ tó ń fi ṣe bẹ́ẹ̀ ok ó wá kọ tira yẹn tira àkọ́kọ́ tó kọ́kọ́ kọ lórí Sayyid Qutb ó wá gbé fún sheikh Bakr Abu Zayd rahimahullah ó ní kí wọ́n bò ń yẹ̀wò a máa ṣe pé Sheikh Rabi náà ní màní ṣe máa pé gbogbo ẹ náà lágbọn pé kọ́ má jẹ́ pé mi nìkan ni mò ń dá lù ni mò ń dá jó ìgbà yẹn àwọn ìwé kan jáde bí ewé ìwé mélòó bí irú ìwé tó wà lọ́wọ́ mi bí ewé ìwé mélòó ó sì wà lọ́wọ́ mi dìsìn èsì Sheikh Bakr Abu Zaid lórí tírà Sheikh Rabi. ó túmọ̀ sí pé àwọn alùsùnà wọn èyí pàkíyèsí ara wọn àwọn sọ pé táwọn rí ni pé ẹ má gbé yìí jáde torí pé tẹ bá tú àṣírí ọkùnrin yìí kì í so lùmọ̀tẹ́lẹ̀ náà ẹ ọkàn ṣe ọkàn ṣe ọ̀rọ̀ tó sọ yẹn Sheikh Rabi àwọn rí i pé kọ̀yẹ́ kan sọ bẹ́ẹ̀ alùsùnà máa ń pàkíyèsí ara wọn alùsùnà ìfira wọn ntọ́sọ yẹn fáínà ni rárá o alùsùn èsì bẹ́ẹ̀ torí pé àwọn èsì takdisul ashkhas wọ́n yẹn fún àwọn èèyàn máa pé eléyìí má kọjá àṣìṣe so kí wọ́n á ní tó bá yẹ pé àwọn ẹni tẹ́ ń rí fáàsì ní 1990 yẹn wọ́n ṣàṣìṣe àṣìṣe tó ń ṣìṣe ẹ jáde yọ kò sí wàhálà ń bẹ yọ jáde gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí wáyé ẹ sọ pé wọ́n ṣàṣìṣe báyìí báyìí báyìí báyìí so kò túmọ̀ sí pé báyà wọ́n dá sàlàfíà tuntun lẹ̀ sàlàfíà tuntun lè ta ni ìdí nu tá a fi sọ pé kò sí sàlàfíà tuntun ẹni tí ń bá ń sì ń sọ pé wọ́n dá sàlàfíà kan lẹ̀ ní 1990 kò fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ahlùsúnnàtì wàlìjàmáà ni ìwọ̀n wọ́nà láti ṣe kínni láti sá torí àwọn ẹni tí máa ń sọ ọ̀rọ̀ yẹn àwọn ni hizbiyun àwọn ẹni tó ẹgbẹ́ ẹgbẹ́ làwọn ń ṣe àwọn ni máa sọ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ tuntun kankan nu gbogbo tẹ̀ ń gbọ́ yẹn nítorí pé àwọn eléyìí èsẹ̀gbẹ́ àwọn sì ń pèpè lọ sídìí wípé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó pín yẹlẹyẹlẹ nílùú yìí lẹ́yìn náà tá a máa ń sọ̀rọ̀ ahlus sunnati wal jama'a tá a máa ń sọ̀rọ̀ sẹlẹ̀fìyà a sọ̀rọ̀ kọ́ńtìrì kankan o àwa ń sọ̀rọ̀ gbàgbọ́ àtẹ̀sìntà gbàgbọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá gbé wa lọ sẹlẹ̀fìyà 1990 ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní Saudi kí ló wá kàn wá wọ́n ń ṣe súnà yìí ní Sudan wọ́n ń ṣe súnà yìí ní Indonesia wọ́n ń ṣe súnà yìí ní Pakistan wọ́n ń ṣe súnà yìí ní Afghanistan wọ́n ń ṣe súnà yìí ní Hind India wọ́n ń ṣe súnà yìí ní Nàìjíríà wọ́n ṣe ní Somalia wọ́n ṣe ní Djibouti wọ́n ṣe ní Kenya wọ́n ṣe ní America wọ́n ṣe ní Europe wọ́n ṣe ní Australia ọ̀gọ̀rọ̀ ẹni tí sì ṣe súnà kò dé Saudi rí aṣèwà lè máa líǹkì àkídà máa lù kàn ipe ńgbà tí ṣẹlẹ̀ kan ọ̀dà nìsín ní Nàìjíríà náà nìsín àyìnbáyé àdádálẹ̀ tí wọ́n ń dálẹ̀ káwọn náà á sọ pé ńgbàtẹ́ ti dá dáadáa lẹ̀ báyìí lẹ̀ nítorí tiyín o àwa náà ṣe súnà mọ́ torí àdáadáa lẹ̀ two thousand and twenty-three ṣé bẹ́ẹ̀ lẹ̀sìn kìí ṣe bẹ́ẹ̀ lẹ̀sìn torí pé ẹ̀sìn qala Allahu qala rasuluhu qala sahabatu níta ń pè lẹ́sìn torí ẹ̀ ká ní kí ni tìṣẹ̀lẹ̀ ti Saudi ṣé wọ́n sọ fún yín pé àwọn èèyàn tá ń ṣe súnà Nàìjíríà wọ́n ń tẹ̀lé Saudi ṣe súnà ni wọn ò wẹ̀sán lọ́dọ̀ Allah ọ̀dọ̀ sa kí ni Saudi ọba fún wa ọlọ́ọ̀lìjẹ́nà ni tàfi wá líǹkì ẹ̀ wípé Salafia 1990 alọ́nà wò lọ́nà wò tí gbogbo àwọn èèyàn tá ń pè sí súnà yìí wọ́n dé Saudi rí ni. sáwọn èèyàn tá à ń sọ pé ẹ tẹ̀lé ti Allah ẹ ta nabi sallallahu alayhi ṣé gbogbo wọn ni ó débẹ̀ rí tí wọ́n fi kú ni ṣé gbogbo èèyàn tó wá wà ń náà ní kí wọ́n á lọ 1990 tó ń ti pé kọ́ kàn wá kàn ya kọ́ kàn wá kí àwọn sọra wọn bẹ́ẹ̀ o àdánwò nu o wọ́n ń pa àwọn kan ní alimadakhila wọ́n sọra wọn bẹ́ẹ̀ o àdánwò ni o pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ńtà pèyìn tọ́ wọ́n láwọn eléyìí salafiyatun jaamiya awudu àwọn ọ̀tá wọn nu o wọ́n láwọn eléyìí ojú ọ̀nà wọn ó yàtọ̀ sí ojú ọ̀nà tí àwọn sàlàfíà yòókù tí wọ́n ń tẹ̀lé ní asaudiya ibi tí wọ́n sì ti tata pínsẹ̀ òun náà níbi òṣèlú òṣèlú táwọn jamiya ó jẹ́ òṣèlú tó bá tìjọba mu wọ́n ní òṣèlú tó bá tìjọba mu orí bẹ́ẹ̀ làwọn ti ń ṣe sàlàfíà tiwọn àwọn ẹni tí òṣèlú tiwọn tó bá ti tako tìjọba àwọn lọ́tà wọn wọ́n ní ní 1990 sẹ́wọ̀n kí 1990 ló tú àṣírí 1990 kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ìgbà yẹn ni Saddam Hussein ńlọ́lọ́gba al-Iraq 1990 yẹn ní Saudiya kó tó di 1990 tí olùmọ̀ àgbà ní Saudi bá sọ̀rọ̀ kò sẹ́nìkan tó lè takò gbogbo èèyàn gbọ́rọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé ni ṣùgbọ́n nígbà tó di 1990 tí Saddam Hussein tó lọ gba al-Kuwait ìgbà tó gba al-Kuwait àwọn àjọba Saudiya wọ́n tọrọ lọ́dọ̀ àwọn olùmọ̀ Saudiya kí wọ́n là wọ́n lọ́yẹ̀ kí wọ́n dá wọn lóhùn pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí sáwọn lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àlù tí wọn kì í ṣe mùsùlùmí láti lè fi lé Saddam Hussein kúrò ní Al-Kuwait kí ló dé nítorí pé àwọn àjọba Saudiya àti gbogbo àwọn ẹni tí wọn jọ wà nínú eh, Arab League wọn ti bá Saddam Hussein ṣèpàdé tó ju ẹ̀kan lọ níbi tá ti ń bẹ tá ń pàrọwà fún wípé àwọn lè fún ní gbogbo ní ti máa ń fẹ́ kọ́sá kú ò ní Kuwait yẹn kó tiẹ̀ tó lọ gba Kuwait kọ́ mọ̀ wọ Kuwait ẹ̀yìn rẹ̀ lọ wọ Kuwait wọ́n ti wá ń pa kéèsì rẹ̀ kó jáde kó jáde kàkà kó jáde ìlú kan bẹ ní Saudiya òun ló súnmọ́ Kuwait jù wọ́n ń pè ní Khafji Saddam Hussein tún ó tún bẹ̀rẹ̀ sí ní yín nǹkan ogun rẹ̀ sí Khafji ó tún gbà so ibi lẹ́rú ti bẹ̀rẹ̀ sí ní ba àwọn ẹni tó ń ṣèjọba ní Saudi wọ́n tọrọ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn tó jẹ́ pé sheikh abdulaziz ibn abdillah ibn baz olólórí wọn nígbà yẹn rahimahullahu ta'ala kí ni nǹkan tí sẹ̀ríyà tó sọ nípa wíwá ìrànlọ́wọ́ àwọn kèfèrí láti bá ìlú tó bá lọ gba ìlú mi láti bàjà àwọn olùmọ̀yí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpérò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ jíròrò ẹnu wọn kò lórí pé ọ̀tọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí táwọn rí tó ń tipa àwọn ẹ̀rí mi wà tọ́tako àmọ́ táwọn rí ipò tẹ̀wọ̀n òun náà ni pé kò sí ní tó burú kí wọ́n wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àlùtọ́jẹ́ kèfèrí pẹ̀lú májẹ̀mú wọ́n sì ka àwọn májẹ̀mú yẹn fún wa àwọn náà sì rí i pé bí ìdìnnìlá àwọn ò lè rí àwọn májẹ̀mú yẹn mú ṣẹ tọ́ wọ́n pe Amẹ́ríkà àti gbogbo olúlé ayé kí wọ́n wá kọ́dà tí ó bá yọ nínú orílẹ̀-èdè tán pè nígbà yẹn ó ní Nàìjíríà wà so ṣùgbọ́n lórí Nàìjíríà ń gbà yẹn òun náà ni Ibrahim Babangida ọkọ̀ láti tú àwọn ọmọ ogun Nàìjíríà sílẹ̀ pé kí wọ́n wá nígbà tí Niger Republic lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà ń bí àwọn fa àwọn ọmọ ogun wọn lẹ̀ àwọn náà lọ kópa nínú ogun yẹn tọ́ ẹ wọ́n ní Amẹ́ríkà kó síwájú gbogbo orílẹ̀-èdè láti ja Saddam Hussein lógun káwọn fi lé kúrò ní Al-Kuwait Al-Amir Khalid ibn Sultan ibn Abdulaziz òun jẹ́ jagunjagun tó jẹ́ ọ̀gá ńlá nínú sí ọmọ ológun wọ́n á fọ́n sí olórí gbogbo àwọn jagunjagun yẹn nítorí àti lè bá fún ìsẹnu pányápányá àwọn ẹlẹ́nu pányápányá lóòótọ́ o a ti pe àwọn àlùjẹsẹ mùsùlùmí wa kán á ràn wá lọ́wọ́ àmọ́ ọmọ wa òun náà lọ́gàgùn àgbà akramakumullah àsìkò tí ọ̀rọ̀ yìí ti di tó ti di òdodo táwọn ọmọ ogun àwọn òyìnbó tí wọ́n ti dé sí Saudiya àwọn àfa kan ní Saudiya àwọn ò dákẹ́ o wọ́n ti ṣe ń ṣe dánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sì ń tàn ká lórí pé ní tíjọba ṣe yí ọ̀dà àwọn lárúbá sì pòwe wọ́n ní laysa man yaduhu fil ma kaman yaduhu ẹni tọ́wọ́ rẹ̀ ń bẹ lómi ọ̀dà bẹ́ẹ̀ ni tọ́wọ́ rẹ̀ wà ná sẹ́mi nǹkan ti ń ṣẹlẹ̀ ní ìsìn ó ń bùkátà kẹ́nu wó kò fil jabhati dakhiliyah àwa tá a wà nulẹ̀ torí pé tí ẹnu wa ọba kò fala tanaza'u fatafshalu tó bá ti di pàǹsẹ̀ fanfa ọ̀rọ̀ wọ ọjọ́ra wọn á padà fìdí rẹmi náà ni àwọn àfa àgbà wọn ti ṣe fatiwa wípé káwọn ìjọba wà àtìlẹ́yìn àwọn èèyàn yìí ẹ̀yin wá sọ wípé ntíjọba ń ṣe ọ̀dà nínú wa láti rí Sheikh Salman al الشيخ سفر العوالي الشيخ عايض القرني الشيخ عوض القرني الشيخ ناصر عمر àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí àwọn sọ pé ntíjọba ṣe kódà àwọn àfáàgbà àwọn sọ pé ntíjọba ṣe àwọn àwọn dá márùn pé kó ṣe bẹ́ẹ̀ kó ṣe ṣe ń tó burú níbẹ̀ àwọn eléyìí àwọn ń pariwo lọ ń kpalanti ẹnu tíjọba ń ṣe ọ̀dá tíjọba ń ṣe ọ̀dá lẹ́yìn ìgbà tán tún jagun tí wọ́n tún lé Saddam Hussein kúrò ní Al-Kuwait àwọn afa yóò tún dákẹ́ wọ́n tún ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí wípé agbọ́pẹ́ lé wọn kó ń ṣé lílé wọn kó ń ni Olúwa pa wá láṣẹ àbíkẹ́ ṣe iqamatu din lẹ́yìn náà agbọ́pẹ́ lé wọn kúrò ń tí wọn ò tún sẹ́kù láwọn ìlú wa táwọn obìnrin wọn ń wọ ṣòkòtò ká tó ṣe pé gbogbo wa a ti di ẹni tí ò lè sọ̀rọ̀ wájú wọn mọ́ nínú ìlú wa wọn sá ń sọ oríṣiríṣi báyìí mo láǹfààní láti rí ìwé kan eléyìí tó ṣe pé waziru dakhiliya ní Saudi Arabia tọkọ ṣe hay'atu kibaril ulama ní Saudiya mo bá pàdé inú tíra kan so wọn wá ń sọ fún àwọn hay'atu kibaril ulama nínú rẹ pé. Salman Awda àti Safarul Awali àwọn fi àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn ti ń tàn kánú lò tí wọ́n fi ń tako ohun tíjọba ṣe àwọn fi sọwọ́ sí yín pẹ̀lú ìwé táwọn fi ránṣẹ́ sí yín yìí àwọn fẹ́ kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí dáadáa kẹ́ ẹ wá dá wọn ní mọ̀ràn tó bá yẹ káwọn ò ṣe ẹ dákun torí ti Allah tí ẹ kórìíra wọn má fẹ́ràn wọn ṣé gbogbo ń tán ṣe yìí dàbí ọ̀dà ẹ dákun ìjọba wà lọ́wọ́ wọn tí wọ́n bá mú yàn tí wọ́n bá tì málé tí wọ́n bá mú yàn tí wọ́n bá pa sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ tiẹ̀ jẹ̀bi ọ̀dà láyira ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún kọ̀wé sáwọn àfa wọn àwọn àfa yìí fẹ́ dà lóru àwọn àfa yìí wọ́n fẹ́ mú àwọn èèyàn wọ́n fẹ́ kọ̀yìn wọn síjọba ìlú yìí àwọn èèyàn ń gbé bẹ̀ lálàáfíà wọ́n fẹ́ dọ̀ lórí òróǹro àwọn Amẹ́ríkà àwọn ni wọ́n ṣèwádìí rí wípé ìlú wo ló fọkàn balẹ̀ jù láyé gẹ̀tì pé Saudi Arabia ni torí méjì torí nǹkan méjì sì kọ ṣẹ̀rí àtà ń lò yìí àti bí gbogbo èèyàn ṣe mọ̀ wọn ara rẹ̀ akramakumullah ṣé ká wá bàjẹ́ lọ́dà ẹ̀yin náà tẹ̀ ń lọ sí hajj ẹ̀yin náà tẹ̀ ń lọ sí umra tó bá di pé bọ́ọ̀ yàgò lọ́nà kí n lọ bọ́ǹbù bọ́ lẹ́ ń bẹ́ o wọ́n tún ti gbé súnmọ́ mi bọ́ o. sáà lọ ma sáà umra ma haba nǹkan ṣe dáa téèyàn wá kọ́ máa dáa sẹ́rù rẹ̀ náà wáàzí tẹ́yìn náà ń ṣe ẹ kàn fẹ́ dà lóru lásán ẹ̀ ń wánà kí gbogbo nǹkan dorí kodò akramakumullah báyìí àwọn àfáà yìí wá dájọba márùn ká mẹ́nu kò ń bẹ̀ àwọn ẹni tí wọ́n ń pè ní jàmíyà yìí wọ́n sọ́ra wọn bẹ́ẹ̀ ìsọnù ni ẹni tí wọ́n ti torí rẹ̀ pé wọ́n ń jàmíyà òun náà ni Sheikh Muhammad ibn Aman aljami ìpìlẹ̀ rẹ̀ àti Ethiopia ni bàbá yìí ti wá ó sì wá sí Saudi Arabia látọjọ́ tó ti pẹ́ ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afágbágbà ó kẹ́kọ̀ọ́ dé Riyadh lẹ́yìn ìgbà tó kẹ́kọ̀ọ́ tó dólùmà kódà Sheikh Al-Fawzan àwọn kan sọ fún wa nínú ọ̀kan nínú ọ̀rọ̀ wọn tí mo gbọ́ wípé afáńlá gidigidi ni àwọn kan alára sáǹfà ní lọ́dọ̀ rẹ̀ sọ wọn sì lè máa pè wọn jà mí àkílẹ̀ sẹ̀tọ́sẹ̀ tí Sheikh Fawzan sọ àwọn à ń fọ̀rọ̀ Sheikh Fawzan ránṣẹ́ sí mi pákídà tuntun ti jáde ní Saudi ọmọ pé mò ń gbórí sírísì akramakumullah torí di eléyìí Sheikh Amanullah al-Jami ó wá di olùkọ́ ní al-Jami'atul Islamiyya púpọ̀ nínú àwọn olùmọ́wá iná ni wọ́n ṣẹlẹ̀ pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní kismul aqida ní kulliyati da'wati wa usuli din ó tún wá jẹ́ ẹni tí wọ́n fún láǹfààní kọ́ máa kọ́yàn ní masalasi anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kẹ́sì máa wo nǹkan kọ́ bọ́lọ́dọ̀ ara lé kọ́ bọ́lọ́dọ̀ ara ta wàláhi kọ́ bọ́lọ́dọ̀ ara lé kọ́ bọ́lọ́dọ̀ ara ta mo jókòó lọ́dọ̀ kan nínú àwọn olùmọ̀ àwọn àjọ kan ní alimadina so Lárúbáwá kan ni wọ́n ń bá olùmọ̀wá yẹn sọ̀rọ̀ ó hàn nínú èdè Lárúbáwá yẹn paroko ni ó wá ṣẹlẹ̀ kó jókòó níbi ìdánilẹ́kọ̀ọ́ Sheikh Amanullahi Al-Jami ìwọ́n ó wá fẹ́ sọ tó ń gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn fàáfàá àti mọ̀ wà lọ́dọ̀ rẹ̀ wípé qala dhalika al-abd wa kulluna lillahi abd la illallah. ikpe ẹrú yẹn sọ nítorí kékeré ṣe irú wọn tó ti kó náà pupa o ó náà pupa tí wọn bá sọ fún kékeré sọmọ Saudi ẹ nígbà o torí pé àwọn èèkàn promote fọ́tò ni o akramakumullah Ọ wá ní ẹrú yẹn sọ gbogbo wa náà ẹrú ni wa ìgbà tí wọn parí ọ̀rọ̀ wọn sọ fáfá pé ta ni ń pè ní abdu ó ní oskutu asharaf oskut ah báwo <laughs> ó ní kí ṣé adúrú afáyẹn náà ń pè lẹ́rú kò bọ́ lọ́dọ̀ ara ilé kò bọ́ lọ́dọ̀ ara oko akaramakomola tí yẹn bá ti ń sọ òdodo láyé wàá lọ wà o tí yẹn bá ti ń sọ òdodo pọ́nbélé fìtínà wà o irun tó ṣe bàbá yìí orúkọ oríṣiríṣi ni wọ́n ń pè wọ́n o wọ́n ń pè wọ́n ní jaamiya wọ́n tún ń pè wọ́n ní almadakhila láti tọ́ka sí sheikh rabi' ibn hadi almadkhali. Al tọ́ ẹnìkan à ń pè ní Sheikh Abdulaziz Qari onáwó amadina tá a mọ̀ dáadáa òun jẹ́ ìmáàmù Kuba láyé gbà yẹn wọ́n lòun náà pè wọ́n ní khuluf ó túmọ̀ sí pé òun náà wọ́n rò pé yẹ òun náà ń bẹ́ẹ̀ nu ẹni tí ń bú wọn ó pè wọ́n ní khuluf orúkọ míì tún wà wọ́n ní kọ́ ní ulama sultan àwọn àfa àjọba oríṣiríṣi ó kọ́ ni wọ́n ń pè wọ́n tán kò sí wàhálà kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọdún 1990 wọ́n láwọn afáàyè ní ìgbà tí Saudi tó pe àwọn sọ́jà Amẹ́ríkà wá àtàwọn tìlú mi England France Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn afáàgbà táwọn sọ pé kí wọ́n pè wọ́n wá tí àwọn afáà kan gẹ́gẹ́ bíi. سلمان عودة سفر, الح... سفر الحوالي ناصر العمر عايض القرني عوض القرني سعيد ابن مصفر الزهراني أتباه بالو تاوان قاليوكا كنتي جباسي ودا أوان فاتي مدينة ومن كون أتو من كون لوركو علماء المدينة شيوخ المدينة <laughs> fáwọn afá Madina àbí òye wa àwọn afá Madina yìí wà ń bà wọn jẹ ẹsẹ wọn náà là ń sọ yìí o wọn ń bà wọn jẹ pé àwọn eléyìí ń takojọba wọn ń tako táwọn afá gbà sọ nítorí pé lásìkò yẹn Sheikh Rabi' al-Madkhali ọkọ tírà kan tírà tó kàn yẹn ó ní saddu udwanil mu'tadi pẹ̀lú wíwá àtìlẹ́yìn àwọn kèfèrí ọ̀tọ̀ tọ́ àwọn tí yẹn àwọn sọ pé kọ̀tọ̀ wọ́n wá ní àwọn tí wọ́n ń pè ń jà mí yà yìí àtàwọn màdákìlà yìí àwọn lọ́wọ́ ń bà wọ́n jẹ́ lọ́dọ̀ ìjọba wọ́n ń bà àwọn ẹni tí ń sọ pé tíjọba ń ṣe ọ̀dà àwọn ní ń bàjẹ́ lọ́dọ̀ ìjọba sẹ́mi pé tíjọba di òun ò lè dá gbọ́ àbẹ́ ẹ̀kọ́ ni ìjọba ọ̀mọ tí ń lọ ń lu rẹ̀ ní Saudi tó ṣe pé gbogbo wa náà la mọ̀ ọmọ ọ̀rọ̀ tó lè sọnù yàrá rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ à títì torí wọ́n ní eh, etí ọba ńlé etí ọba lóko sá abetí ìlú dára bí ayé kí ni jẹ́ kí ni túmọ̀ rẹ̀ bí ajere kí ni túmọ̀ ìyẹn ni kò ní àwọn ẹni tí ń gbọ́rọ̀ fún bikibi ẹ wá láwọn àfáà yìí àwọn ló salami àwọn àfáà yẹn tí wọ́n fi mú wọn tí wọ́n fi tì wọ́n mọ́lé tẹ́wọ̀n fi kún fọ́fọ́fọ́ ọ̀jùbá ń lọ ẹ̀sẹ̀ wọn ọ̀jùbá ń <laughs> sàlàfíà nineteen ninety nine o káwọn alákóbá tí e sálámọ àwọn ẹni tó ba tàwọn ọ̀gá àwọn jẹ́ tí wọ́n fi ń kó àwọn ọ̀gá àwọn ńlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ àwọn ẹni táwọn náà àwọn lọ́wọ́ wọn á mú wọn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kọ̀ọ̀kan jù bẹ́ẹ̀ náà lọ so ẹsẹ̀ wọn náà ọ̀dà ẹja pé mushkilatun dakhiliya àìgbọ́ra ẹni yìí tó ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tí a ti jẹ́ kí ló kàn wá láti Saudiya sí Nàìjíríà kí ló kàn wá mo rò pé yé wa ká pé àwọn atẹ́ǹpéjà mi yìí àwọn mọ̀dákìlá yìí ká pé wọ́n ṣe àwọn èèyàn tiyín ẹ lọ́ọ́ bá wọn pẹjọ́ Saudi. ṣe nígbàgbọ́ sí al-mahakim shar'iyya bẹ́ẹ̀ nígbàgbọ́ sí ẹ bá ní bí wọ́n léèrè ẹ lọ́ọ́ pẹjọ́ láwọn kóòtù sẹ̀ríà Saudi ẹ bá ní gbẹ̀tọ́ wa lọ́dọ̀ Muhammad aman tiẹ̀ ti kún tiwọn Sheikh Rabi' òun wà láyé. <laughs> so ẹ pè wọ́n lẹ́jọ́ pé àbòsí tẹ́ ṣe sáwọn èèyàn wa torí àwọn bàbá wa sọ pé yín ogún ọdún bàmá jóyàn lọ́wọ́ irọ́ lásán ń máa ń tọ́ka yín pẹ̀lú gbogbo rọ sẹ́yìn dàbí àkídà tá à ń gbé ká èyàn dàbí ìgbàgbọ́ tá à ń polongo pé káwọn èèyàn gbà ọwọ́ nítorí pé kan wọ́n ti salami àwọn kan wọ́n fi mú wọn tì mọ́lé ẹ̀yìn sàlàfíà tuntun kan wà èwo sàlàfíà nu eléyìí tẹ́tẹ́lì kan bá kó bá ẹnìkan tó fi mú ṣé eléyìí túmọ̀ sí pé sàlàfíà ni ẹ wá nítorí tiwọn ẹ̀yin ò ṣe sàlàfíà mọ́ ẹ rí i pé nǹkan yẹn sórí ẹrù ṣé gbogbo akídà ilá wa pàtì rárá o àwọn ẹni tó ń kà kún àwọn jamiu àwọn pọ̀ nínú wa Sheikh Muhammad ibn Amanillah Al-Jami. Al nínú wọn Salih Falah Al-Harbi tontikun ti ya nínú wọn Muhammad ibn Hadi Al-Madkhali nínú wọn Farid Al-Maliki nínú wọn Tarhib At-Tawsari so àwọn tá a ma dáadáa ń jamiya islamiyya akramakumullah àwọn ọmọ wọn ní jamiya àwọn ọmọ wọn ní jamiya wọn máa pèpè lọ sí manhaj ti ahlu sunnati wal jama'a àmọ́ bóyá tún àṣírí ni wọn. mo rò pé gẹ́tì tùnà àṣírí ni wọn ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan Sheikh Rabi' Tahrir ó ní àwọn tíra tó pọ̀ nínú àwọn tíra rẹ̀ yìí báyìí ó sì tú àṣírí àwọn Ikhwanul Muslimun gidigidi torí pé ọdún tí Sheikh Rabi' gan ṣe tí n fi ṣe Ikhwanul Muslimun ó pọ̀ gan ó lé fifty years bẹ́ẹ̀ ni kó tó padà ó rí àṣírí wọn gidigidi so nítorí di eléyìí báyìí ọwọ́ akọtira nípa Sayyid Qutb lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi eléyìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fáwọn tí ń ṣẹgbẹ́ ẹnikẹ́ni tó bá ti lè fọwọ́ kan untouchable nínú ọ̀rọ̀ àwọn tí ń ṣẹgbẹ́ kò ní lọ lálàáfíà. La Muhammad Yusuf al-Qaradawi tó ń ti kó ní mufti àwọn Ikhwan àgbà nínú àfa àwọn ó ní tírà kan awulawiyat al-harakat al-islamiyya nínú tírà yẹn òun náà ṣàlàyé bó ti ṣe jẹ́ pé ọ̀rọ̀ àwọn Ikhwanul Muslimun ó fìgbà kan fapá kan jàmá láti orí Sayyid Qutb nígbà tó yí àfikàrò rẹ̀ padà tí fíkra rẹ̀ tó padà dá lórí ká máa pe gbogbo ilé ayé ń kèfèrí tí fíkra rẹ̀ tó dá lórí ká máa pe gbogbo èèyàn lẹ́ni tó ṣìnà tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn Ikhwanul Muslimun wọ́n fẹ́ fọwọ́ ba àlàáfíà Qaradawi ńgbà náà wọ́n gbàgbé kọ́ ga wọn. mbẹ́ wa ni rọ̀bì bóòlù náà ṣe wá jẹ́ kó sọ̀rọ̀ Sayyid Qutb tó bó ṣe sọ́ tó ẹnìkan ọ̀kọ́ tíra kọ́ pọ̀ tó bẹ́ẹ̀ nípa Sayyid Qutb kọ́dà Abul Hasan Nadawi ọmọ Pakistan òun ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ló ti kọ́kọ́ fèsì fún Al-Mawdudi Al-Mawdudi òun ni Sayyid Qutb ń ló gbé àfikàrò rẹ̀ wọ̀ torí pé al ló pèpè lọ sí di Al-Hakimiyya. al tí Sayyid Kutubu fi ní tòhídìl hakimiya lọ́jà tábà sì ṣe tòhídìl hakimiya kèfèrí gbogbo wa ọlọ́run mi ka dúró lórí manara wọ́n ti ọlọ́gbẹ́ ọlọ́gbẹ́ tí ò nítumà <laughs> so mọ̀ọ́dúndì yẹn ọ̀dọ́ rẹ ni Sayyid Kutub ti gbé àìdíà Abul Hasan Nadawi òun ló ti bẹ̀rẹ̀ sí ní fèsì fún gbogbo wọn àti Sayyid Kutub gbogbo wọn náà rúlà lọ́dọ̀ àwọn Ikhwanul Muslimun tùnà sírìn gbogbo wọn ọ̀kan nínú àwọn tán dárúkọ wọn bí tí wọ́n pò náà ọ̀kan nínú àwọn jàmíyà ni tunasiri lò náà olókọtìrà alukutubiyya hiya alfitna sẹ́ẹ̀rí tìrà náà rí ẹni tó kọ́ ọ̀hún ọ̀nà àwọn afọkọ rẹ̀ sí pé jàmíyà lò náà so ó yé wa o ntọ́fà yé wa torí ẹ gbogbo ẹni tí ọba ama kọ́ láti òní lọ kò sí sàlàfíà 1990 kò sí sàlàfíà kankan tí ń jẹ́ sàlàfíà 1990 gẹ́gẹ́ bá a ti ṣe wí náà ni kò sí sàlàfíà 1990 sàlàfíà àtìgbà tí islam ti bẹ̀rẹ̀ lọ́wọ́ oní ó sì máa bẹ inshàlá díjọ́ gbẹ̀ndàl kìyàmà akramakumullah kí 1990 aáwọ̀ ni láàrin àwọn ará Saudi láàrin ara wọn àwọn náà máa ń tán ṣe síra wọn tán ṣe fúnra wọn mo rò pé yé wa àwa ń tẹ̀lé kitab wa sunnah ní ìbámu pẹ̀lú ìlànà àwọn salaful ummati as-salih ẹ má gbé wàhálà Saudi kan wá bá wa ń bì ẹ wá fẹ́ bẹ́sìn jẹ́ máa wọ èèyàn lọ́wọ́ kí wọ́n lè bá a sọ wípé kìnnì kan náìtì náìtì là ń tẹ̀lé ẹ pati pákínìtì ẹ̀sìn Islam là wá ń ṣe wọ́n ní sunna yìí ahlu sunnati wal jamaa bíbẹ̀rẹ̀ ọjọ́ orí rẹ̀ ju ti Abu Hanifa lọ ó ju ti Imaamu Malik lọ ó ju ti Imaamu Shafi'i lọ ó ju ti Imaamu Ahmad lọ bó o wá ní o sì wá jẹ́ pé amanullahi al-jami rahimahullah. Sheikh Rabi' al-Madkhali hafidhahullah àwọn eléyìí láwọn afi wa límítì àbàbàbàbà àwọn ọ̀rọ̀ funfun ẹ má máa pa mo rò pé oye dúdú gan ọgbọ́dọ̀ pa torí pé mùsùlùmí ọgbọ́dọ̀ parọ́ so eléyìí jẹ bó ti ṣe jẹ àwọn àǹfẹ eléyìí pààrọ̀ wà fún gbogbo àwọn ọmọ ẹyà mùsùlùmí ní gbogbo àgbà ńlá yìí gbogbo bíi tẹ́lá ti láǹfààní àti gbọ́rọ̀ yìí ní tí wọ́n ń pè Salafia 1990 kẹ́ẹ̀dì bọ́ǹkẹ̀ irọ́ lásán ni o kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ìwádìí tí wọ́n á fi hàn wá torí pásìkò ọgbà wa àwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé àwọn ẹni tí máa bẹnu àtẹ́ lu àwọn àfa àtàpè ní Sheikh Muhammad Amanullahi al-Jami Sheikh Rabi' ibn Hadi al-Madkhali àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jà pé fókọ́sì tiwọn láti bá súnà jẹ́ òní kí wọ́n máa bá àwọn àfáà yìí jẹ́ àwọn ni hizbiya àwọn ẹni tí ń ṣẹgbẹ́ torí pé àwọn àfáà yìí tú àṣírí àwọn ẹni tí ń ṣẹgbẹ́ láàrin àwọn ọmọ asaudiya tí wọ́n sí lórí kitab wa sunna eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ torí ẹ ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ di kitab wa sunna mu ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn salaful ummati salih. gbogbo wa ìyànjú wa ntọ́ da mi lójú òun náà ní kó wu gbogbo wa láti wà lìjánà ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe é pé àti wà lìjánà yẹn láàmú ní kókó kò sí nǹkan kan tó jẹ́ nǹkan méègbọ́rí nípa pé mo ti wà lórí ṣìnà tẹ́lẹ̀ àmọ́ mo ti wà lórí ìlànà lónìí kò sí nǹkan méègbọ́rí lórí pé nǹkan yóò yé mi tẹ́lẹ̀ àmọ́ ti padà yé mi abẹ́ olúwa ẹlẹ́dàá wa. kó ṣe ní rọrùn fún wa láti mọ òdodo lódodo kó wá ṣe ń rọrùn fún wa láti lè tẹ̀lé kó jẹ́ ká mọ irọ́ àti ìbàjẹ́ ní irọ́ àti ìbàjẹ́ kó ṣe ní rọrùn fún wa láti lè jìnnà sí i. a rí wípé àwọn olùmọ̀ àwọn máa ń gbìyànjú láti jẹ́ni tó ṣe pé wọ́n dúró dọ́gba wọn ò ní ṣàbòsí wọn à ní ṣàbòsí torí kò sí nǹkan kan tá a fẹ́ mú nídìí àbòsí torí ẹ̀ làwọn olùmọ̀ làwọn sì máa ń sọ òdodo nítorí pé òdodo òun náà ló pé gbogbo wa abẹ́ Allah kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ẹ̀sìn òdodo kó ràn wá lọ́wọ́ lórí pé kí gbogbo wa kájọ wà lórí ẹ̀sìn òdodo kó sì jẹ́ pé ẹ̀sìn òdodo yẹn iná ni gbogbo wa máa pèpè lọ sídìí ẹ̀ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك alhamdulillah adúgbẹ́ fún àwọn olùmọ̀ àdìsákùnmọ̀ bá ọ̀kọ́ kí ọlọ́run wa kó bá wa lọ́rọ̀ ẹgbẹ́ àwọn olùmọ̀ lórí wọ́n ní bèèrè bèèrè pé tí àwọn tàbílù bídà kan bá bí àwọn tàbílìyàn tó bá wà nínú mọ́ṣáláṣí kan wọ́n ní bèèrè bèèrè pé tí àwọn ahlul bídà kan bá wà gẹ́gẹ́ bí àwọn onítàbílìyàn nínú mọ́ṣáláṣí kan ó wá jẹ́ pé mọ́ṣáláṣí